ma sọ̀rọ̀ ó bá ti rí ọlọ́ọ̀bá àlékẹ́ọ́lá ó náà yóò tún iṣẹ́ yín ṣe yóò sì forí ẹ̀ṣẹ̀ yín jì yín ẹnikẹ́ni tó bá tẹ̀lé àlá àti òjíṣẹ́ rẹ̀ ọmọ ti jèrè tó pọ̀ ọ̀hún lẹ́yìn wá àgbà náà eléyìí tó nínú ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ wa ta'ala èyí tó fi nínú ìmọ̀nà náà ni ìmọ̀nà èyí tó fi ń burú jù nínú àlámọ̀rí ẹ̀sìn òun náà ni nǹkan tuntun torí pé gbogbo nǹkan tuntun náà ni àdádálẹ̀ tí gbogbo àdádálẹ̀ tí ó sì máa já sí inú tí ọlọ́run bá adàlá níyàn a sì ní wípé àwọn láti kà wa nínú tíra alálùbáríkà ni tíra alákọ̀ọ́lé ni tíra tó ṣe wípé ẹnìkan kan ò ní gbógun bọ́ọ̀lù mùdínú mùtẹ́lẹ̀ tíra tó ṣe wípé ẹnìkan ní gbógun ẹni tí ọlọ́run bá ní kí tíra náà jẹ́ sọ láti ọwọ́ rẹ̀ ilá dọ́ọ̀lù mùdílù mùtẹ́dẹ̀ wàtọ́ ní buhara ẹnìkan òní pé ti ẹ kọ tíra yìí àfikún tó ń jẹ́ ẹni anu rẹ̀ tó wá sí kí ni o ó tà á já anu rẹ̀ tó wá nu àwọn èèyàn tíra tí a sọ yìí ìjùmọ̀ ẹ̀yìn ìpanupọ̀ àwọn àfà olùmẹ̀sìn òun náà ti pé huwa asọ́hùn kútùbí musọ̀nàfà asọ́hùn kútùbí almusọ̀nàfà ìpanupọ̀ àwọn àbá náà ni pé tíra tó lálàáfíà jù nínú tíra tí ó jẹ́ tí àwọn ọmọ nìyẹn lọ wọn náà ní tíra sọ ìbùkárí ìzẹni tó túmọ̀ sí wípé lẹ́yìn alùpùpù kẹrì sọ ìbùkárí ó tó kàn ẹnì kan wà ní gbogbo tìmọ̀ bùkárí láyé tàbí kó gbogbo tí tí máa ń Buhari tó kó jọ sínú iṣẹ́ yìí àbíkó tó ń jẹ́ ẹni àmì tó ń gafa ẹ̀ tó wá na àwọn ènìyàn nù ìyẹn nìkan kọ́ onítọ̀hún ìjẹ́ oníbídíà rẹ̀ ló ṣáájú kó tó jẹ́ òdílù lẹ́jọ́ mọ̀ sọ àwọn èèyàn tọ́lọ̀ ọba àlejò ó ìkọ̀kan ipe nínú tíra yìí kìtàbù sọ́hùn kìtàbù sọ́hùn láti pé àmọ̀ ìdí alákọ̀ọ́kọ́ tá a dùn pé káàkà fún anú tíra yìí kìtàbù tọ́ òun òun náà ni àkòrí tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ààrẹ ìdí alákọ̀ọ́kọ́ tí a fi dà láníyàn tí a fi dà láníyàn pé kí á kà fúnra wa láti mú kìtàbù tọ́ òun òun náà ni wípé ìmọ̀ sábà wà fún pẹ̀lú bí àwẹ̀ ọ̀mọ̀bọ́ọ̀lù ó sì kọjú sí wa báà náà kọjú sí abẹ́lẹ́ ọba subhanahu kó jẹ́ kí ọ̀rọ̀ náà kó bá ẹnì kọ̀ọ̀kan wa láyé kó sì bá ní ààyè wa tó bá bá dán kọ́lọ̀ jẹ́ kí a fi àlàáfíà ara ká fi gba ọ̀rọ̀ náà. ó tẹ̀sán fún mùsùlùmí láti nímọ̀ nípa ìdájọ́ pàápàá jùlọ èyí tó rọ̀ mọ́ Ah, Ramadan ilé tó jẹ́ pé aláǹfààní láti máa kà fún wa nínú síra àtọ́ ọrụ ìdílé kejì tí a wípé káka síra ìfún wa òun náà ní wípé ọmọ akẹ́kọ̀ọ́ kékeré tó wà níwájú wa tí ó fẹ́ máa fún wa ìkan náà ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sùn ni tí òun náà lẹ́sẹ̀ ń bẹ̀rẹ̀ sí dá ara fi mọ̀ tàbí kápẹ́ inú ibi tí ara fi dojúkọ tí ọlọ́run bá ní kọ́lá sì fún ẹrú rẹ̀ ní ìyọ̀ǹda láti ka tírà yìí pàápàá jùlọ nìdáhùn sọ́hùn lọ́dọ̀ àwọn àfáà tó jẹ́ àwọn àfáà tí wọ́n láàmì láka ní àgbáńláyé pátápátá iná àfáà tí ọlọ́ọ̀bà ní sálámí tí á ka síra yìí níwájú wọn tá a síwájú wọn báyìí tí wọ́n sì ń kà fún wa sheikh wa wahid bùnàbìsàlám báyìí al-misri abu anas hafizahullah nínú àwọn mọ̀ṣáyẹ̀ tí ọlọ́wọ́ bá àríkọlá kádàrá kí ọmọ akẹ́kọ̀ọ́ kékeré yìí kí ó gbàdúrà níwájú wọn àwọn náà ní ṣe wa abubakar alhambali asalafi almisri

nínú àwọn afọ àti ọlọ́ọ̀bà àdékọ́lá ní kí a gba síra ẹ̀ wọn tí kìí ṣe pa àjòkó síwájú wọn báyìí tí wọ́n wò wá náà tán bàtà náà wájú wọn ṣùgbọ́n àgbà látọ̀dọ̀ wọn à ń tọ̀rí kí látòrí nẹ́ẹ̀tì láti láǹfààní láti Ahmed Suleiman bun Ayub al-misri al-bilbisi al-muhaddith al-faqih hafidhahullah nínú àwọn àpá tọ́lọ́ọ̀bà àlekọ́lá ní kí a tún gbà á látọ̀dọ̀ wọn a ń tọ̀rí ẹ̀ṣábákẹ́tì al-ankabutiyya àwọn àpá àti àgbà látọ̀dọ̀ wọn látòrí íńtánẹ́ẹ̀tì òun náà ni àpá àwọn àgbà al-muhaddith al-misri al-faqih Majdi Arafat hafizahullah sheikh Majdi Arafat wọ́n jẹ́ ọmọ ọmọ fún sheikh Nasiruddin Albani ọmọ ọmọ kí o ní mú sọ́wọ́ nítorí pé sheikh Majdi Arafat wọ́n jẹ́ ìkan nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ fún sheikh Mukbil Alwadi'i muhaddithul Yaman tí sheikh mukbil alwadi'i muhaddisul yaman tí wọ́n sì jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ fún sheikh nasiruddin albani ìyálé bàbá sọ pé sheikh wa mọ́sí àwọn fáà wọ́n jẹ́ ìkan nínú àwọn ọmọ ọmọ kéwù bàbá albani kọ́mọ̀ bàbá àlejò ọlá bá kọ́ sheikh albani sheikh mọ́sí àwọn fáà nínú àwọn àǹfààní tọ́wọ́ ọba àdékọ́lá ń ká ṣe lára wọn nígbà tí wọ́n ń ka síra yìí ọlọ́run bá kádàrá kí á ní àǹfààní láti ṣe ìdírọ́t nípa àwọn ẹ̀lìkúnà àwọn ìnagijẹ tàbí ká sọ wípé àlàjẹ tí yóò wà fún àwọn òrùwà tí wọ́n gba hadith wa Abu Hazim kí lórúkọ Abu Hazim Abu tí kí Abu Burda àwọn wọ̀nyí nínú nǹkan tó lọ pé àwọn àfáwọ̀ yìí àǹfààní tí ń bẹ nínú kéèyàn gba síra ìlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ó ní màdùmáàtì tí ń bẹ lára àfá àkọ̀ọ̀kan ó yàtọ̀ sí àfá àti tàfá nínú àfá ó yàtọ̀ síra ẹ̀yẹ́ kí n ṣùgbọ́n máa dáríka kò túmọ̀ sí pé bàtà ń ka lọ́dọ̀ wọn àárí àwọn fàwáìlú hadithiyya sheikh suleiman ayub al-misri muhaddithun faqihun usuli àfáàládìk ni wọ́n usuli ni wọ́n faqih ni wọ́n sheikh majid arafa àfáàládìk ni wọ́n fàkíhù ni wọ́n òṣòro ni wọ́n kálukú wọn náà ló sì ní fánù fi ilmi hadith sheikh wajid arafat wọ́n ní tàbákùrù púpọ̀ nínú ilmi rijal débi wípé wọ́n kọ tírà kan lórí gbogbo olùwádìí tí mọ́ Bukhari gbà àti ìjọwọ́ pátápátá wọ́n korúkọ tírà náà ní ìsàákùn kọ́ọ́rí bìmọ́jámi ruwaati aw bìmọ́jámi rìjáàlì imam bukhari ìsàáfù lùkọ́rí ìsàáfù lùkọ́rí bìmárìfàtì rìjáàlì al-imam al-bukhari gbogbo àwọn àfáà láti ìsì pátá tó jẹ́ àfáà fún bukhari tí wọ́n bukhari gba àdìs lọ́wọ́ pátá inú sọ́yìn bukhari sheikh mọ́jí àrùfáà tí wọ́n kọ síra lórí ẹ̀ orúkọ síra náà ni wẹ̀lẹ́dáríkà ló jẹ́ pé tẹ́ bá gba àwọn síra lọ́dọ̀ àwọn àfáà ẹ mọ̀ rí àwọn àǹfààní ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lára àwọn àfáà náà tẹ̀bí àǹfààní ẹ̀rí wa tuntun ni o yóò gbàká wá náà sára ṣọ̀síyẹ́tún tọ́ níbi ẹ̀yìn àbẹ́rẹ̀ ọba sùpánù wà sára gbọ́ àfáà àtàdá àtàwọn míì náà kọ́lọ̀ àwọn tí ń bẹ láyé lọ́wọ́ bá nípẹ́lá kó bá dá wọn sí àwọn tó ti papòdà tó ti bọ́sọ̀dọ̀ ọlọ́run kọ́ lọ́wọ́ bá nípẹ́lá forí jìn àwọn àfáà náà. eléyìí ni ìlà ẹlẹ́ẹ̀kejì takò wípé kákà nínú kìtàbù sọ̀wọ̀ nígbà tá a bá ń ka àtúrà yìí lọ torí pé àní kò ní wù kí kò ní wà mọ̀tọ́ torí pé ìkọ́ra kíka síra lọ́dọ̀ àwọn àfa ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ó mọ̀ ń gbà wá ìgbà míì wà pé pé tí wọ́n ṣe fún ní pé ni pé wọ́n kàfẹ́ kà á sí wa létí ká gbọ́ tí wọ́n sì fún wa ní ìjáza náà ó sì láǹfààní láti mọ̀ ká fún àwọn èèyàn gbogbo tá a fẹ́ ṣe láàrọ̀ yìí pé ni láàrin wákàtí kan tabi 30 minutes àti ọ̀gbẹ̀ kan torí pé astral lọ́yẹ̀ kùn bí wọ́n ṣe kàá fún wa yóò jẹ́ ọ̀nà tí ó fà tó yá tẹ́ pé gbogbo péjì mẹ́wàá tàbí kàrọ̀ jẹ́ mẹ́ta láàrin 30 minutes gbogbo ẹ̀hàkà tàbí kàtọ́nìsìn áfùnrawa ní gaza kàlùkùtù kánì àti kàtọ́nìsìn so nínú 30 minutes yẹn gbogbo àwọn àtọ́wò tìbàáyà typographical errors tó bá wà nú ẹ̀ ó mọ̀ corrected láàrín thirty minutes yẹn nínú gbogbo àwọn orúkọ àwọn rúwà tí wọ́n wọ́ wọ́n mọ̀ sọ wọ́n wọ́ ilé yìí o ó ti yé wọ́n wọ́ ilé yìí o o yẹn àwọn lùgàwíyà làtọ́rì fìkìhíyà làtọ́rì àkọ́díyà wọ́n mọ̀ ọmọ jáde eléyìí tó túmọ̀ sí mi eléyìí tó túmọ̀ sí mi tẹ̀bú ìbù yìí ní tá a fẹ́ mú bẹ̀ ní láàrin ọgbọ̀n ṣẹ́jú yẹn gbogbo ẹ̀ pátápátá wọ́n kà á fún yín ṣùgbọ́n máa ṣẹ̀rẹ̀ ẹ̀ náà ti kí ni o yóò wà ń bẹ̀ eléyìí wà átúwáì ju kó jẹ́ kìrá tàmá nìkan lọ ìgbà tá a lọ ka sọ ìbùkárí líǹkì tí èèyàn lè fi fọ́nù rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì mo sẹ́ẹ̀dẹ̀ sí kan náà àwọn ọmọ a wá ní ah, ka tálọ́ka sọ ìbùkárí ẹ̀ ah, àtàyẹ ti fásitì jó torí pé wọ́n ti máa kà á wọ́n ti dé péjì ẹlẹ́ẹ̀kẹsàn-án ìwọ́n ti wà péjì alákọ̀ọ́kọ́ ó ti sọnù tó òní bí òní bí jẹ́ndé pẹ̀lú bí wọ́n ti fásitì tó torí pé wọ́n ti kà á wọ́n ti kà wọ́n ti kà á more than five thousand times so ó ti ó ti dán owó òkè wọn kà míì ni wọ́n ti kà ṣùgbọ́n tí ẹ̀ bá ti ní tí ẹ̀ bá ti kà á wádà pẹ̀lú rẹ̀ yóò padà la ṣe pé ọba kí n kà lọ lọ́ba ó mọ̀ fojú ṣe kí o mọ̀ fojú tẹ̀lé wọn ó mọ̀ fojú tẹ̀lé wọn ni. so ìkan nìyẹn nínú àwọn àtàlíbù ìkọ́rọ̀ táwọn afá máa ń ka tíra pàápàá jùlọ yàní kútùbù mùtún àwọn tíra tó jẹ́ mùtún ẹ̀lmíyà Bukhari. bákan náà èdè tó wà á سماع وشروح والوقوف على ترجمان الرجال والوقوف على ترجمان الرجال wọ́n máa kà á gbogbo àwọn ọlọ́rú tó ti gbà àdìsí wa wọ́n tẹ́lẹ̀ dámọ̀ gbogbo olùwà ìgbẹ́ nínú àdìsí pátápátá wọ́n máa dúró Adam bin Abi ẹni báyìí bó ṣe jẹ́ nì ẹni báyìí bó ṣe jẹ́ nì ọ̀dọ̀ ẹni báyìí ló ti gba kéwú ẹni báyìí láàfà rẹ̀ ẹni báyìí ló sàfà látara rẹ̀ wọ́n máa dúró lórí àwọn ìjà yìí wọ́n dẹ̀ mọ̀ sí kúnyẹ́ o wọ́n dẹ̀ mọ̀ ṣàlàyé sẹ́ńdámọ̀ wọn eléyìí ó tún wà átúwájú ju méjèèjì àkọ́kọ́ tí tàdá kan ẹnìyẹn mẹ́tẹ̀ẹ̀ta bá wá dákọ̀ yẹn ó tún wá kó ìsìnbátùfìkì yìí ó ti kó sínú àwọn àǹfààní fíkìú táàrí inú rẹ̀ ó ti kó sínú àǹfààní àkídà táàrí inú rẹ̀ ó ti kó sínú àǹfààní tẹ̀sí torí pé àwọn tọ̀bà áàtì ti kálukú nínú àwọn tọ́lábà more than five thousand students ní ọwọ́ àníwájú àfa àti ọmọ kásíà rí tọ́bà àti ti ń bẹ níwájú àfa ó yàtọ̀ sí tọ́bà áàtì ti ń bẹ lọ́wọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ so àwọn tọ̀bà áàtì náà tọ̀bà áàtì salafiya àwọn tọ̀bà á tọ́ fẹ́ pé tọ̀bà á tún tìjàríya tọ̀bà á tún tìjàríya wà tọ̀bà á tún salafiya tọ̀bà á tún salafiya ó làwọn tọ̀bà á tó àwọn àwọn àwọn copies àwọn editions tó jẹ́ pé àwọn ṣe tàkík tẹ̀pẹ́ tàkík wọ́n ṣe ìtìmáàdì lórí kọ́tù ẹlmùhálì ẹlmùsọ́nì tẹ̀pẹ̀ hátù asli tí mùsọ́nì tó fi kọ́ onáṣẹ́ ẹ̀sìn má dìde lórí mùsọ̀ áhà mùnàkọ́hà àwọn tọ̀bá tọ̀làfíà ni tó jẹ́ wípé kìí ṣe yímọ̀ wọn òun náà ni wípé òwò ni wọ́n fẹ́ ti kí ni o kó já sówó ni ṣùgbọ́n àwọn tọ̀bá tún ti jàrí ìyá òun làwọn tọ̀bá tún yẹ wípé kówó ṣe kí ni o kówó ń gbé so ṣáájú kí wọ́n tó ṣe ìlànà dáwọ́rà wọ́n ti sọ tọ́bọ̀ àti bí a tọ́bà bẹ́ẹ̀tù làfikárì ni o bóyá tọ́bà Darus Salam ni o bóyá tọ́bà Ibn Abbas ni o bóyá tọ́bà kájà nínú àwọn yẹnu art tó wà. tó bẹ́ẹ̀tù ẹ bá yẹ pé kílásì làtàrí lómi tí mùdárì kan sọ pé tọ́ba tó fẹ́ lo ibùn jàùdí ni ìzàní ṣé ó tó rẹ̀ lọ́ra tọ́ba ibùn jàùdí ni bùkátà lè mọ́ béèrè fún ṣùgbọ́n ó mẹ́sọ̀ wípé báírò àti pẹ́ńsù rẹ ló ṣe kí ni o yóò dúró báyìí bó ṣe dúró náà tọ́ba ti sọ báyìí ó mọ̀ kọ̀rẹ́ ó mọ̀ tó bá ti rí pé ìyàtọ̀ wà láàrin tí wọ́n ń kà àti ó sáré kọ̀rẹ́tẹ̀ tó ti yé so pàṣẹ náà nínú àwọn àǹfààní tí èèyàn tún máa ń ṣe nínú kéèyàn jókòó kó lọ gba àwọn nǹkan wọ̀nyí lọ́dọ̀ àwọn àfà òun náà ní pé èyí ó mọ àwọn nǹkan kan tí ń bẹ nínú tírà tí mùsọ níbu bá kọ tó jẹ́ pé nǹkan yẹn bó ṣe kọ́ òun kò sí ṣẹ́rì rẹ̀ nínú ẹ̀ àwọn àǹfààní ẹ̀sẹ̀ lọ sọ wípé ìta wí yo ṣẹ́rì rẹ̀ lélẹ́yìí o eléyìí ta wí yo ṣẹ́rì rẹ̀ lélẹ́yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò máa yọ nínú àlàyé tí a bá ti ń kà á bákan náà nínú àwọn àǹfààní tàtúnṣe a ṣàǹfààní tebwib Imam Bukhari tó bá bàá bá ọ̀rọ̀ ó lè repeat hadith kan nígbà twenty fi mawadi'a mukhtalifa tó yẹ pé tó bá dẹ̀ ti ń rìpíìtì rẹ̀ báyìí ẹ mọ̀ rí n tí ẹ̀ rí ìsìnbàtù tí ẹ̀ rí nínú ibi tó ti kọ́kọ́ mú hadith yẹn wá làwọn afáàfi sọ wípé fíkíwùlì Bukhari fi mùkọ̀dìmọ́tì áó tẹ̀rìjùmọ́tì àbúwàb fíkíwùlì Bukhari fi tẹ̀rìjùmọ́tì áó mùkọ̀dìmọ́tì lil àbúwàb. kìtàbù sọ̀rọ̀ láti inú sọ̀rọ̀ Bukhari nínú àwọn míza tó wà fún kìtàbù sọ́ọ̀m ó ní wípé sùlàfíyàtì Imam Bukhari tí a bá sọ pé sùlàfíyàt kí ni nǹkan tá a gbà lérò pẹ̀lú sùlàfíyàt sùlàfíyàt ó ní àwọn ahadif tó ṣe wípé àwọn ahadif yìí. sulasiyatul bukhari ó ní àwọn àdéhùn tó lè rí pé láàrin ìmáàmù bukhari àti anabi muhammad sallallahu alayhi wa sallam èèyàn mẹ́ta ní bẹ́ẹ̀ láàrin wọn wa hadha a'la al-isnad a ní isnad ali a sì ní kíni o isnad al ìgbẹ̀rẹ̀ lọ sọ̀rọ̀ bukhari tó sọ wípé isnad al-nazil tó yẹ pé láàrin Imam Bukhari àti anabi sallallahu alaihi wasallam èèyàn méje níbẹ̀ láàrin wọn you yukol hadal isnad nazil jiddan hadal isnad nazil jiddan wàfil Bukhari sulasiyat ìgbẹ́nu Bukhari tó yẹ pé hadith sulasiyat tó yẹ pé láàrin Imam Bukhari àti anabi wa Muhammad sallallahu alaihi wasallam èèyàn mẹ́ta níbẹ̀ láàrin wọn. èèyàn mẹ́ta péré oníbẹ̀ láàánú wọn inú àwọn mísà kìtàbù sọ̀rọ̀ òní wípé ṣé wàá rí sọ̀rọ̀ Bukhari bó ṣe tó yìí láti òkè nílẹ̀ tó yẹ pé àdìsí ti ń bẹ nínú rẹ̀ ó lé ní seven thousand five hundred Mukarara àdìsí ń bẹ nínú sọ̀rọ̀ Bukhari tó bá ṣe tẹ̀kírà rẹ̀ tẹ̀ bá kà ní ení èjì ẹ̀ta ẹ̀rin àrún seven thousand five hundred and sixty-three seven thousand five hundred and sixty-three mingari tetra four thousand mingari tetra four thousand bó ṣe wá tó o bá ṣe kà ló ń kà wọn gbogbo sùlàfíà àti ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pátá twenty two ní gbogbo ẹ̀ tọ́lọ́mbà mọ́jọ́ wá tó dẹ́ni wá sí nínú àwọn ọjọ́ ẹ̀lẹ́yàmìlẹ̀ ẹ̀lẹ́kọ̀ọ́dìmọ̀ a máa kà fún wa fáàsì fún wa ní ìjáza rẹ̀ nínú àwọn àǹfààní tọ́wọ́ bá ní kéèyàn ṣe lára àwọn àfà nígbà èèyàn wà níta ní a kà gbogbo ẹ̀ fún wa láti tòdélẹ̀ láti hadith number one dé twenty two a sì fún wa ní ìjáza kìtàbù sọ̀rọ̀ sùlàfíyàtì méjì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sùlàfíyàtì mélòó mo pé méjì péré oníbẹ̀ẹ̀bẹ̀ alkhamis wasadis sulasiyá ẹlẹ́ẹ̀karùn-ún àtẹlẹ́ẹ̀kẹfà ló ń bẹ nínú kìtàbù sọ̀wọ̀ bákan náà nínú àwọn míza kìtàbù sọ̀wọ̀ òun náà ní wípé agbóhùn fíkíwù Imam Bukhari nínú àwọn tẹ̀wé tó yẹ pé ta bá bẹ̀rẹ̀ sí ń kà á mọ̀ gbọ́ àlàyé awon kan yin بسم الله الرحمن الرحيم كتاب sau باب وجود ثوب العطار وقول الله تعالى يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون حدثنا قتيبة بن سعيد حدثنا إسماعيل بن جعفر عن أبي سهيل عن أبي عن طلحة بن عبيد الله أن عربيا جاء إلى سليم أن عربيا جاء إلى رسول الله صلى الله عليه وسلم سائر الرأس فقال يا رسول الله أخبرني ماذا أخبرني ماذا فرض الله علي من الصلاة فقال فضل صوم رمضان وقول الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون nínú àwọn ọ̀nà tí àwọn àfáà tí wọ́n fi ń mọ ìyàtọ̀ láàrin ẹni tí ó gbọ́ ìlú Lárúbáwá tó sì lọ sọ́jà tó sì ra sọ̀rọ̀ ìbùkárí tó sì ń da àkàfúnra rẹ̀ àti ìyàtọ̀ tí ń bẹ láàrin òun àtẹni tó dùkù síwájú àwọn àfà tí ó gba tírà lọ́wọ́ wọn wọn àwọn olùmọ̀ amọ̀ọ̀mọ̀ nígbàtẹ́ bá gbé sọ̀rọ̀ Bukhari fún èyíkéyìí ọmọ akẹ́kọ̀ọ́ pé kó gba sọ̀rọ̀ Bukhari pé kó kà á tó bá ti kà á ó ti ní bí ó ti kà á táàtì mọ̀ wípé ẹni yìí ó jókòó síwájú àwọn àfà wọ́n gbà á fún un yàtọ̀ sí wípé òun ló kàn ní fúnra rẹ̀ ló ti kí ni òun ní dáaká yàtọ̀ wà láàrin méjèèjì nítorí pé ìgbà tí ọmọ ẹ̀rọ abẹ́ kà á lẹ́ẹ̀kan wọ́n ní haddathana Qutaybah bin Sa'id haddathana Isma'il bin Ja'far an Abi Suhayl an Abihi an Talhata ابن عبيد الله أن أعرابيا جاء إلى رسول الله صلى الله عليه وسلم سائر رأى فقال يا رسول الله أخبرني ماذا فرض الله علي من الصلاة فقال صلوات الخمسة إلا أن تطوع شيئا فقال أخبرني ما فرض الله علي من الصيام فقال شهر رمضان إلا أن تطوع شيئا فقال أخبرني بما فرض الله علي من الزكاة فقال فأخبره رسول الله صلى الله عليه وسلم شرائع الإسلام قال والذي أكرمك لا أتطوع شيئا ولا أنقص مما فرض الله علي شيئا فقال رسول الله صلى الله عليه وسلم أطلع إن صدق أو دخل الجنة إن صدق أو تكوى منه تسليم الحديث tí a ń pè ní túntọ́k wala tóktọ̀k túntọ́k wala tóktọ̀k àmọ́ wí ní ṣùgbọ́n ò lè torí pé wọ́n ní kí ni o wọ́n àní kọ́ ṣùgbọ́n lẹ́nu yóò sì kí ni o yọ jáde tó òun ló pàṣẹ pé ìgbà tí ọmọ ìyá fẹ́ àwọn ní àdáta náà kò fẹ́ bá tó bọ́lọ̀ sáyé nǹkan kan bẹ níwájú àdáta náà kò sí ń bẹ̀ ṣùgbọ́n tó bá ti tọ́ ẹ̀ tà ó ti fún mi o ọkà látẹ̀rù òun náà ni kọ́ọ̀lù kí ni mo pè é yóò wà máa jẹ́ kọ́ọ̀lá haddatana Qutaybah bin Sa'id kọ́ọ̀lá haddatana Ismail bin Ja'far sẹ́ni pé haddatana lẹ́ẹ̀kejì ẹ̀ pé kò sí kọ́ọ̀lá ń bẹ̀ bẹ̀ náà tún wọ́n lè àtúntò قال حدثنا إسماعيل بن جعفر عن أبي سهيل عن أبيه عن طلحة بن عبيد الله أن عربيا جاء إلى رسول الله صلى الله عليه وسلم سائر رأس فقال يا رسول الله أخبرني ماذا فرض الله علي من الصلاة فقال الصلوات الخمس إلا أن تطوع فقال أخبرني ما فرض الله علي من الصيام فقال شهر رمضان إلا أن تطوع شيئا فقال أخبرني بما فرض الله علي من الزكاة فقال فأخبره رسول الله شرائع الإسلام قال والذي أكرمك لا أتطوع لا أتطوع شيئا ولا أنقص مما فرض الله عليه شيئا فقال رسول الله أفلح إن صدق أو دخل الجنة إن صدق قال البخاري بسم الله الرحمن الرحيم وهذا من دأب الإمام البخاري كتاب الصوم يوي إيوه. ààwẹ̀ kìtàbù sọ̀wù ìwé ààwẹ̀ báàbù wùjúbi sọ́ọ̀mì Ramadan àkòrí tàbí ká sọ wípé ojúpọ̀nà tàbí sọ wípé àkọlé tí ó ń sọ̀rọ̀ nípa ìjẹ́ ọ̀rọ̀ ọ̀bá sọ gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo kó ti bá alẹ́ kùn sí yá wọ́n ṣe àwẹ̀ lọ́rùn yìí fún yín kàmá kó ti bá alẹ́ lẹ́bí iná mi kọ́ nílẹ̀kùn ẹgẹ́ bọ́n ti ṣe lọ́rùn yìí fún àwọn tó ṣáájú yín làálẹ́kùn tẹ́tàkù kí ẹ̀rí bá jẹni tí ó lékún nínú ìpàyà ọlọ́run wọ́n mọ̀ dálẹ̀ lọ́ba náà ni ló fi jẹ́ wípé kọ́lọ́n kó bá san àwọn àfáà lẹ́sùn olóore tí wọ́n bá lọ lárúbáwá tó bá gbà á tán wọ́n mi sọ wípé àwọn mọ ohun tó jẹ́ nínú èdè abínibí tiwọn kọ́lọ́n bá lẹ́kọ́lá kó bá san wọ́n lẹ́sùn olóore á rí i pé eléyìí kì ṣe iṣẹ́ tó rọrùn pa ìgbà míì wà fọ́ ọmọ dákẹ́ àgbà tó fi àìdí àgbé fúnra rẹ̀ pé mo dágẹ̀ẹ́sì mọ̀túnmù ní ti sọ bá ṣùgbọ́n tọ́lá sọ yí pé ó yá wá kàkí àìfún àwọn èèyàn kan wá tún ibẹ̀ ní gbangba ó ti jẹun tí kedere ó ti o kedere ó bẹ̀wò ló fi jẹ́ pé mo bá fẹ́ dúró nígbò mọ̀álìmù náà sàlùfáì tó fẹ́ mọ sàlàyé dáadáa fáwọn tó fẹ́ mọ fáwọn ẹ̀lẹ́kọ̀ọ́ o gbúdọ̀ gbìyànjú rẹ pé gbogbo àwọn kẹ̀lìmọ́ tó bá ti ń rí tó bá ti mọ̀ tó náà méjọ wípé o mọ ìtumọ̀ rẹ̀ torí jọ́dá nìkan kàn yọ gbọ́ngán nínú àwọn júnior ní ìkéwù pé o sáà láti gbé kí ni ìtumọ̀ ìnsálàkà ìgbàlá ìdàbí tí mo ti tó àmà ló jẹ́ wípé kò sì sí àlékún nínú mi mọ́ láàdúrí lẹ́sà àìbá ó ti yé ọ̀lá àdúrí ní sọ̀rọ̀ àìjù ṣùgbọ́n táà ń sọ fún wa ní pé ká gbìyànjú pé tọ́wọ́ abábẹ́jẹ́ mọ̀ á ní mo náà sàlùfẹ́ yìí gbogbo àwọn kẹ̀dùmọ́ọ̀tì tàbá ṣe òróró lórí ẹ̀ kámi ìgbìyànjú láti mọ̀ mọ́ ní àmì ìgbà mi ká parí dárúsù tí màá lọ bá àwọn afá wa yípe ẹ dàpọ̀ lárúbá ni wọ́n mọ̀ pé wọ́n mi sọ yorùbá fún mi lárúbá náà ni wọ́n fi tú tẹ́lẹ̀ mọ̀ ṣùgbọ́n tó bá ti tú tó sọ wọ́n kò fọ́ sí lọ́wọ́ sí lọ́wọ́ sí lọ́wọ́ yìí ti mọ̀ pé ó kè é ìtìlẹ̀ ìjẹni ní yorùbá ń ṣí ọlọ́run bàbá tí ó sàmùfà ọ̀lẹ́kùnrin قال حدثنا قتيبة بن سعيد أني قتيبة بن سعيد لقب يعني أبو رجاء الباقلاني لقب ملقب بأبي رجاء الباقلاني كسي أن نسير أكبر الوانيو أنا فعيد كما جوتنا أنت يريد ولقصوك كوفا بارك وفا سوك قتيبة بن سعيد الملقب بأبي رجاء الباقلاني حدثنا إسماعيل بن جعفر أني لقد إسماعيل بن جعفر عن أبي سهيل لقد أبو سهيل عن أبيه لقد بابار بابا أبو سهيل orúkọ rẹ̀ a máa jẹ́ Malik ibn Nafi Malik ibn Nafi Malik ibn Nafi

وعامر فعالي والزبير ممدوح لين أبو بكر عمر علي في أفوى عثمان وطلع بن عبيد الله onírọ́wí onífàábí tó wà ń bẹ̀ nígbà tí tẹ̀lẹ̀ ń ṣe kíni wọn tó ṣẹlẹ̀ nítorí pé Imam Bukhari kìí ṣe tàbí ó ti yé kìí ti ní sílísílà ni ó ti yé ó ní àná yànjá àyílá rasulillahi sallallahu alayhi wa sallam pé lárúbáwá kan ó wá bá anábìwá muhammad sallallahu alayhi wa sallam sá ìrora lẹ́yìn tí ya wọ́n sọ pé òṣìṣẹ́ ọlọ́run àfibírí ni ìmáàdá faradallahu alayya fún mi nílò jẹ́ kí nímọ̀ nípa tí ọlọ́run ní nínú sọlá nínú ìrun fọkọ ànábì wa sọ wípé àsọlàwá tó lè kọ́ níta ilà àǹtà tó wá àṣẹ àn ìrun wákàtí márùn náà ni ìyẹn subhi zuhur afri maghrib àti sha ilà àǹtà tó wá àṣẹ àn àfi tó bá tó fẹ́ ṣe tí àtìgbọ̀ rẹ̀ lè lórí bíi náà fílà fọkọ ó tún tẹ̀síwájú àfihàn máa fọwọ́ lọ́wọ́ àléyàn nínú fún mi nírò jẹ́ kí nímọ̀ nípa tí ọlọ́run bá mi tọ́lá tó rọrùn lé mi lórí nínú àwẹ̀ faqal shahru ramadan illa an tatawwa'a shay'an ànábì ní oṣù ramadan illa an tatawwa'a shay'an oṣù ramadan àwẹ̀ ramadan ọ̀ràn yìí ní fún ọ illa an tatawwa'a ààwẹ̀ bíi àyàmùl bíọ̀ ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù ojú ọ̀run tàbí kó jẹ́ ọjọ́ monday tàbí ọjọ́ thursday tàbí ọjọ́ àràfá fẹ́ni tí ò bá sí ní àrọ̀fá tàbí kó tún jẹ́jọ́ wo náà ọjọ́ ọjọ́ kẹwàá nínú oṣù muharram àbí

fún mi nírò nípa tọ́lọ́wọ́ bá àdíkọ́lá tó ṣe lọ́rùn lé mi lórí inú sàká fakọ́ọ̀lù fàkbárahu rasulullah shara'i al-islam gbogbo àwọn òfin ẹ̀sìn pátá ni àlẹ́dùwà muhammad sallallahu alaihi wasallam olùsàlàyé fún arákùnrin yìí kọ́ọ̀lù wàlẹ́dí akramaka arákùnrin wa sọ pé òun fi ẹni tó mọ ìwà ànábì lé òun fi búra nínú àwọn nùsàkù mi fìbáàbì nùsà akramaka bilhaki akramaka bilhaki fìbáàbì nùsà òtò ẹ̀kọ́ síbẹ̀ ẹ̀fà báyìí báyìí ẹ̀fà báyìí fìbáàbì nùsà akramaka bilhaki tó ń jọ́ mo bá nùsà mi tí wọ́n bá kọ bilhaki síbẹ̀ ó sì mọ̀ wípé òkè nínú àwọn nùsàkù mi wọ́n síbẹ̀ wípé akramaka bilhaki wọ́n kọ síbẹ̀.

pé yàní òdodo ni tó sọ ọ̀hún àwòdákàlà ìjánu ẹ̀mí sọ́dà àbí ká sọ yí pé yóò rọ àlùjànnà o tí ó bá sọ òdodo yìí wọn ní kò ju wípé ká pa kò ju ká pa nínú àwọn tó jáde ní wípé lárúbáwá ahadi fil ó ẹ̀sẹ̀ gba islam islam ò sí tuntun ni o kò tí ìrìn rẹ̀ dáadáa lẹ́nu rẹ̀ ànábì sọ́lá sọ́lá fi taari tó jẹ́ ọ̀ràn yàn fàrọ́ yìí tánàbì tó fi taari tó fi taari rẹ̀ sí. hadith ẹlẹ́kejì قال حدثنا مسدد قال حدثنا إسماعيل بن عليا سبن عليا وأنا نصع طلتني نعم سو عمي òsínbẹ̀ ismail ibnu ulayya ismail ibnu ulayya ismail ibnu ulayya ainun lamun yaun taun marbuta ismail ibnu ulayya latifa kan wà ń bẹ̀rẹ̀ latifa kan wà ń bẹ̀rẹ̀ latifa tó ń lọ́wọ́ ibnu ibnu tó bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ti yé tó bá ti bẹ̀rẹ̀ pé látòjú ibnu Umar ó ti yé alifu àkọ́kọ́ yọ wà ń bẹ̀ tó bá ti wà láàrin ọ̀rọ̀ méjì káwọn pé Abdullah bóun Umar alifu yẹn ló ti kí ni o yọ jàdánù. ṣùgbọ́n tó bá lọ jẹ́ wípé wọ́n fẹ́ ọmọ yẹn sọ́dọ̀ obìnrin alìkì máa padà síbẹ̀. Dàm tó ẹ fẹ́ ṣàtúnṣe ọmọ yẹn sọ́dọ̀ ọmọ ṣàtúnṣe ọmọ náà sọ́dọ̀ ọ̀yá rẹ̀ pàápàá jùlọ tí ò bá ní bàbá tàbí tí wọ́n morúkọ bàbá rẹ̀ tàbí tó gbajúmọ̀ pẹ̀lú nìyẹn bíi sáà. ibnu mariam kò lè jẹ́ ibnu mariam láíláí lọ́wọ́ kùránì látòkè délẹ̀ Ìsá ibnu mariam ìyẹn pé kò sí mo ti lè gbọ́ lúgà tó ọmọ ọmọ kùránì àtàbí ìtìwájú lúgà rẹ ọ̀tẹ̀rí rẹ bá ọ̀fìtẹ̀lé ti kọmọ́bà kàtàndàpọ̀ tó ti yé so Ìsá ibnu mariam náà Ismail ibnu Ulayya ó di Abdullah bun Ubay ibnu Salul Abdullah ibnu Ubay Abdullah ibnu Ubay ibnu Salul torí pé Salulu obìnrin ni ó di gbogbo àwọn làtọ́ ìfún tó o jókòó tó ń da àkànú ilé fúnra rẹ̀ ọkàn ma lọ lórí ẹ̀bá náà ni tó bá torí ní náà ẹyọ kan tá rí náà ló fi lọ ní tó dúó ó jèrè òjèrè náà torí àǹfààní ẹyọ kan yìí ìpè tó ló o o yọ padà síbẹ̀ tó o di rẹ̀ tí máa ìpìtì ẹ̀yìn bẹ̀rẹ̀ o yọ wà ń torí náà ló fi tó fi lọ lé ojúlé o kọ́lọ̀ kó sàlẹ̀ pé rè jẹ́ wa. حدثنا إسماعيل بن علي عن أيوب النافع عن ابن عمر رضي الله عنهما قال صام النبي صلى الله عليه وسلم عاشوراء وأمر بصيامه فلما فرض رمضان ترك وكان عبد الله لا يصومه إلا أن يوافق صومه ونعطوه مصدق مسدد اختلاف هو لوروق ورن يقول له الصحيح هنا نقول اسمه مسدد ابن مصرهج ابن مصرهج مسدد ابن مصرهج مسدد ابن مصرهد ابن مسربل مصرهد مسربل مصرهد ميم سين راء هاء لام مسدد بن مسرهل بن مسربل مسربل يقول البخاري مسدد كاسمه مسدد كثير èyí tó sọ yìí nìyẹn ṣùgbọ́n àwọn ilé tó kù bíi mẹ́jọ tó kù lẹ́yìn rẹ̀ pé musaddadun bun musarhal bun musarbal bun harondal bun bun garondal bun marondal bun mazik al-asadi hazalaya èyí tó sọ yìí òun náà ni méjì ti musarhal wa musarbal. حدثنا إسماعيل لقد وفى إسماعيل بن عليا لقد وفى أيوب النافع نافع تبعت النافع ابن عمر اللي هو وجهه غالبا في نافع بعد حديث وا ابن عمر أو ابن عمر نوتي نوتي torí pé náàfin ní asibati náà sí fi ibn ìtìláfọ̀ ọ̀rọ̀ àwọn afáàrí pé talóhà akbar tí wọ́n rí òun ni àbí sáálì torí pé àbúlá ìlú òun mọ́rùn bàbá ló jẹ́ fún sáálì ṣùgbọ́n náàfẹ́ mọ́lá lòun ẹrú ni òun ẹrú òun ni náàfẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin ìyàpọ̀ níwà lọ́dọ̀ àwọn afáàrí pé talóhà akbar jù nínú àwọn méjèèjì ṣé ẹrú ni àbọ́mọ ṣùgbọ́n eléyìí tó wà àrùn نافع هو أثبت الناس مطلقا عن عبد الله بن عمر so نافع من أثبت الناس ابن عمر ويقارن بينه وسالمه آه قال في بعض قال صام النبي صلى الله عليه وسلم عشرة هنا نبي باع أوجك وعنه محرم wà á mọ̀rọ̀ náà bìsíyàmì àwọn àmọ̀rọ̀ bìsíyàmì ó sì pàwọn láti rẹ̀ tí wọ́n gbà á fàlámọ̀rọ̀ fún ìlọ rọmọdán tórik nígbà tí àwọn rọmọdán jẹ ọ̀ràn yàn wọn pa á sí ọ̀kánà gba àwẹ̀ àṣúrà ilá قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا عن يزيد عن ابن أبي حبيب أن عراق بن مالك حدثه أن عروة أخبره عن عائشة رضي الله عنها أن قريشا كانت تصوم يوم عاشوراء في الجاهلية ثم أمر رسول الله صلى الله عليه وسلم بصيامه حتى فرض رمضان وقال رسول الله صلى الله عليه وآله وسلم من شاء فليصمه ومن شاء أفطر يا عائشة في رمضان يمسي afáwà kùtẹ́bà masaid látọ̀dọ̀ imamu laif al-misri látọ̀dọ̀ afáwà yazid ibn abi malik wọ́n sọ fáwọn <clears throat> urwa sọ yawa aisha kẹrọm kí ó bá ayọ́lú sí wọn urwa wọ́n jẹ́ kan náà àwọn tí wọ́n ti jẹ́ ìkan nínú àwọn àáfà fún àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin àáfà wa orúwà àwọ̀wà orúwà ibn Zubayr wọ́n ní ìyàwó Aisha wọ́n sọ fáwọn wípé anna Quraishan kana tasumu yawma Ashura fáwọn Quraishi wọ́n máa ń gbà wọ́n lọ́jọ́ kẹwàá oṣù حتى فرض رمضان تيتو في رمضان يا رايا وقال رسول الله صلى الله عليه وسلم أنا جبعت مالك ونقول لك من شاء فليصوم إن بقي قبعة ومن شاء أفطر إن بقي كفيلة باب فضل الصوم قال باب فضل الصوم قال حدثنا عبد الله بن مسلمة عن مالك عن أبي زناد عن العارض عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام جنة فلا يرفض ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين والذي نفسي بيده لخلوف فللصائم أطيب عند الله تعالى من ريح المسك يترك طعامه وشرابه وشاوته من أجل الصيام لي وأنا أجزي به والحسنة بعشر أمثالها ẹ̀dọ̀rọ̀ sí sọ̀rọ̀ nípa ọlá tí ń bẹ fún ààrùn bá fọ́bílì sọ̀rọ̀ kọ́lá àdásánà abdullahi bin maslama abdullahi bin maslama wọ́n wọ́n mọ́lákọ́ bilkọ́ anabi wọ́n mọ́lákọ́ bí alkọ́ anabi almali malik yambi malik bin anas ni o imamu darul an abu zinat abu zinat orúkọ rẹ̀ gangan abdullahi ibn abu zinat ismuhu abdullahi ibn zakwan tẹ́lá ń ka àwọn hadith lọ́dọ̀ àwọn afa ẹ máa mọ orúkọ rọ́wí ẹ sì máa mọ lápọ̀gbẹ̀ ẹ máa mọ kúnlẹ̀ rẹ̀ ó ti yé sọ́wọ́n fi nùkà sí nílẹ̀ abu zinat sí so orúkọ gangan abdullahi ibn rẹ̀ abdullahi ibn so ó lè rí nípò míì tí wọ́n ní mú tí wọ́n ní dárúkọ rẹ̀ pẹ̀lú kúnlá tí wọ́n sọ pé an abdullahi bin sekwan ó ti mọ̀ yí pé abúzi náà ni ni wọ́n sọ anilẹ̀ arọj arọj lákọ̀jù náà ni kì í sọ́kọ rẹ̀ ní orúkọ rẹ̀ gangan ni abdulrahman ibn hormuz al-arọj abdulrahman ibn hormuz abdulrahman bin hormuz. عن أبي هريرة رجال أبو هريرة هنا وتعداكم مالي عن أبي الزناد العارض عن أبي هريرة wọ́n ní àrẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam sọ wípé àfihàn jùnà àwọn ẹ̀tẹ́ rí ẹ̀wò ìṣọ́ni jùnà kí àwọn afá sọ nípa jùnà wọ́n ní àjùnà ìyàlùkọ́yà òun náà ni gàgá kan taqi sahibahu min al-adhab wal halak tí àwẹ̀ jẹ́gẹ́ bí gàgá tí ó sọ ẹni tí bá ń gbà kúrò níbi ìyà àti ìparun wàkọ́ọ́lá ibùn àfíìr àfáwà ibùn àfíìr fi nìháyà nínú tíra rẹ̀ tó pè ní àníháyà fi gàríbìl hadith àníháyà fi gàríbìl hadith gbogbo àwọn gbólóhùn tó takókó tó takókó tó takókó nínú gbogbo kótóbù síta pátápátá ibùn àfíìr ó kó gbogbo ẹ̀jọ ó wá sọ ìtumọ̀ àwọn gbólò yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ìta síra tó dá púpọ̀ ní kí kágbìyànjú láti ra pàápàá jùlọ àwọn tábà jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ hadith àti fíkìr àmì bùkátà sí púpọ̀ àmì háyá tó sí pẹ̀lú ìlú hadith orúkọ síra ìrìn ibnu hasir ibnu hasir àwọn ní ilé dúnà ìtumọ̀ rẹ̀ ní pé yàtí sọ nígbà hù mímọ́ ìdílì nínú ṣàwàt yóò dáàbò gbogbo ẹni tí ń gbà kúrò níbi nǹkan tó lè kópa ń bá nínú adùn wàkọ́lá kùrùtùbì àfọwà kùrùtùbì àwọn ní dúnà ní tí ń jẹ́ dúnà ọjọ́ ní kíni o àsútúrọ̀ pé gàgá gàgá nínú nǹkan tí kò ní jẹ́ kí dàdá ni ó jẹ́ nínú nǹkan tí fún nǹkan tí kò ní jẹ́ kí ẹ̀san yẹn ó dé ọ̀dọ̀ aláwẹ̀ ó ti yé dàdá ó ní àwẹ̀ jẹ́ fún nǹkan tó yẹ kí ni yóò hàn náà ẹ̀san rẹ̀ bákan náà gbọ́dọ̀ bá mẹ́rin sọ́là sọ́là tí ó sọ wípé afáwa ẹ̀ẹ́ kurtubi wani junna na afọ wani asutura mimma yankusu sawabahu mimma yankusu sawabahu dàdá ni àwẹ̀ gbogbo nǹkan to le dín àwẹ̀ yẹn na tó lè dín ládàá rẹ̀ tó lò dín kù falayẹ́sì ẹni tó bá ti ń gbàwẹ̀ kó má wala aláìmọ̀kan wà ní mọ́mọ́ kọ̀ọ̀tẹ́lá ọ̀ṣátàm bí ẹnikẹ́ni bá wá bàjà àbó bú fálí ẹ̀kún ti lè sọ̀rọ̀ kó sọ wípé èmi ń gbà rẹ̀ mọ́rọ́ sẹ́yìn lẹ́ẹ̀mejì olùkóso wàlẹ́dì fi bìyẹn níyì mo fi ẹni tẹ́ẹ̀mí ìgbẹ́lọ́ rẹ̀ búra o lọ́kànló O mi sọ yìí òórùn ti ń jáde láti tó lọ. níbi àwọn làtúfà fún àwọn ìta gbúdọ̀ yẹ̀wò wọ́n ní gbọ́dọ̀ sí anábọ̀ àfọ́n sọ́làsọ́là tó pa aláwẹ̀ láti fún sọ pé fálẹ́ ẹ̀kọ́ ní mísọ́ ìmọ̀rọ̀fẹ́ ó sọ pé mò ń ní wọ́n ní tó bá jẹ́ pé gbogbogbò ni bí rọ̀mọ̀dọ́n tá ń retí ó ti yé kó sọ kó sọ sí inú wọ́n lọ kó sọ síta ìmìtọ́ ìmìtọ́ alákọ̀ọ́kọ́ yìí máa jẹ́ ẹ̀yìn fún ẹnìyẹn ẹlẹ́sìn jùmọ̀ yẹn tẹ́lẹ̀ fún wọn ìmìtọ́ ìmìtọ́ wọ́n pé àwọn Ramadan ni torí pé àwọn Ramadan gbígbà rẹ̀ bọ̀ṣùkú ni àwọn kiri yóò tábà rẹ̀ máa gbà gbọdọ̀ ẹ̀kọ́ fara tó gbà wípé ó ara لقريب طعم الصائم أطيب عند الله تعالى من رزقه òórùn dídá lẹ́nu aláwẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí ju tùwárí àdìmísì lọ. hadith àwọn tí wọ́n kú sójú ogun tó ẹkú tó wá jọ́ ìgbà ìkíá náà táwọn ìsọ́nà sọ́nà sọ wípé yẹ́kú tó rò dáàmú àwọn tí wọ́n kú sójú ogun ẹ̀sìn àwọn ẹ̀jẹ̀ wọn tí máa ń láì sẹ́yìn náà àti ẹni tó gbàwẹ̀ sójọra wọn àwọn àfáà ní nìkúlé mínimù máa fọ̀dí láti gbó àlùkọ́sọ̀ ẹni tó jẹ́ ṣẹ̀yìn fọ̀dílà rẹ̀ pẹ̀lú pé wọ́n fi ẹ̀jẹ̀ tí ó mọ̀ jáde lára rẹ̀ wé àlùwísì fọ̀dílà tó kọ̀ọ̀sọ̀ ó dájú lọ́tọ̀ tààwẹ̀ tó ń sọ ń bí fọ̀dílà tó kọ̀ọ̀sọ̀ wà láàyè kọ́rọ̀ nù bẹ̀rẹ̀ náà بينهم ثبت لهذا فضيلة وثبت لهذا فضيلة ولا يقارن بينهما حديثي لخلوق فم الصائم أطيب عند الله تعالى ó làwọn kan dúró lórí tí wọ́n sọ wípé tó bá gbà máa wẹ̀ ó gbọ́dọ̀ rórin ó gbọ́dọ̀ fọnu ó gbọ́dọ̀ jẹ pákó wọ́n nítorí pé kọlùfù òun ń dẹ́lẹ́nu aláwọ̀ títí òórùn yẹn o ó lọ gbọ́dọ̀ náà wọ́n bá ju sùkúrárì àdìmísìkì lọ. tẹ́ bá sọ fún gbà ọ̀tẹ́ bá tún ọ̀jẹ̀ bá ní ní ń bọ̀ kí ọ̀rọ̀ àwọn lárúbáwá èdè lárúbáwá ọlọ́run kẹ́ lárúbáwá púpọ̀ débi wípé lárúbáwá wọn lè ní gbóná ẹ̀yọ kan wọ́n lè ní nǹkan

dàbọ̀ ń fírù ìmúlú jẹ́rẹ̀ kí tó ní dirgar ìdìdọ́rgà dirgar náà kí tó ní kọ́tùwárọ̀ ìmúlú jẹ́rẹ̀ kí tó ní ọ̀dùtàn ẹlọ́ta títí ológa wà sọ́rọ̀ làrọ̀ bí abúmọ̀ òdó àtàlà bí ẹlọ́ka ẹ̀rù rẹ̀ tí wọ́n bá sọ wípé nọ̀síì atẹ́gùn ló ń jẹ́ bẹ́ẹ̀ tàbí òun tó bá sọ wípé kọlù òun ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá sọ wípé rẹ̀ òun ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá sọ wípé rìyà òun ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n òun ìkọ̀ọ̀kan ó yàtọ̀ síra tí èèyàn bá lọ sí sí odò bíi ta ló ti rí hmm? kò tó dé bábìtì nínú wa náà ọ̀sùn kọ́ o tó sábà lọ sí bíìtì níbi ọwọ́ ìdájí bí àárọ̀ bí aago bíi márùn-ún àbọ̀ sí mẹ́fà àbọ̀ atẹ́gùn tí èèyàn fara gbà tí olágbáńsì múnà sí i hmm, tí ó bára rẹ tí ó tutù onímọ̀pẹ̀ múnà sí i. tí ẹnìkan bá sún ó sì sísọ yẹn wá rùn tó kó nira báwọn tẹ́ ń bẹ ní tó kó nira bá ẹni tí ó sún gangan dàbí bẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó sì yé rí òun ni rí òun ó sì yé tí ó mú ìkóza lọ́wọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni pé atẹ́gùn tó yẹ pé ó bára rẹ lábẹ́ ọkùnrin rìyà rìyà ó ti òní wọn kù gbogbo atẹ́gùn tó bá ti lè mú ìnira lọ́wọ́ rí ìhùn ní òjò rí ìhùn ààfù atẹ́gùn àdùn ó ti tó. Lọ́wọ́ sọ pé kọ̀lú kọ̀lú atẹ́gùn náà ni ṣùgbọ́n tó bá atẹ́gùn ẹni bàbá ṣàlàyé mi rárá kì í síbẹ̀ kọlùfù ni atẹ́gùn fi ń jáde nínú agbẹ̀dù nítorí pípẹ́ oúnjẹ tó ti wọ bẹ̀gbẹ̀ yìí ibi tí àwọn oúnjẹ oúnjẹ sí ń tẹ́kù tó ń jẹ ìwà síbẹ̀ for bí seven eight ten hours òórùn kan wọn jáde ń bẹ̀ òórùn tó bá ti ń jáde ń bẹ̀ tó ń gba ẹni jáde wọn bá ń lò ní kọlùfù so ó jẹ pákó ó jẹ pákó kò ní nǹkan kan ti pọ̀ pẹ̀lú atẹ́kùn tí ó ń jáde láti inú agbègbè rẹ kò fíra náà so làfàlú fúnpa mi sọ́rí àfihàn ìdọ̀gbọ́rí ìrẹsì so nítorí náà kò jẹ pákó rẹ dáadáa o. يترك طعامه وشرابه وشهوته من أجله torí ọlọ́run náà ló fi fi jíjẹ mímú lẹ̀ àti adùn rẹ̀ àfihàn yìí ó ní ọlọ́wọ́ bá sọ wípé èmi ni mo ní àwẹ̀ wà ní àjíjẹ bí èmi náà ni màá sì tán ní ẹ̀sán rẹ̀ wàlúhàsánátú ní àmìbàdì gbogbo ìṣẹ́kọ̀ ọ̀tàn yóò mọ̀ jẹ́ àtìpé lọ́nà mẹ́wàá lórí ẹ̀sán tí yóò mọ̀ tara rẹ̀ jáde ah, àwọn bá ṣe lórí الرفض أو الجهل في رمضان قال الجمهور لا يسلم مطلقا àwọn jùmọ̀rún àwọn afáàsọ wípé téèyàn bá sọ ìsọkúsọ àbówò aláìmọ̀kan kí ní báwọ̀ rẹ̀ bàjẹ́ ládàá rẹ̀ tó dínkù ni ládàá rẹ̀ dínkù ni ó dínkù. bákan náà inú hasan àwọn náà sọ wípé àwọn ẹ̀rẹ́ bàjẹ́ inú hasan ní ọba ìpínlẹ̀ pé inú hasan ni àwọn tó ẹ̀fàmọ̀tàkó náà lè zọ̀hìrì náà ìpìlẹ̀ zọ̀hìrì náà òní inú hasan ní àwọn ẹ̀rẹ́ bàjẹ́ orí ilé náà ni àwọn jùmọ̀ ni wọ́n gbé wọ́n sì jù náà wò àwọn kan tó ba àwẹ̀ jẹ́ lé lórí orí hadithi al-aklu wa shurbi wa jima bó tẹ̀jẹ́ pé nǹkan míì wà tó bá àwẹ̀ jẹ́ yàtọ̀ sí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta bí kí ni o kóbìnrin orí kò sùn ó ti yé ó bá àwẹ̀ jẹ́ nìfàs wọ́n á máa pe nìfàs náà ní haidu a sì máa kà nínú hadith àfáwà wa umu salama ima umu salama tàbí tọ́nà àwọn ìyàwó àti sọ́lá sọ́lá wọ́n máa pè ní fáàkì náà wọ́n máa pè ní so nkan mi wà ni mi

ẹ yóò ṣe nfàk sílẹ̀ òfin sílẹ̀ òfin ìdílé pé àwọn ọmọ jẹba nílò ọmọ jẹ ní ọ so. báàbù sọ́ọ́mù báàbù sọ́ọ́mù kàfàrọ́tù báàbù sọ́ọ́mù kàfàrọ́tù. àkòrí tí sọ̀rọ̀ nípa wípé ààwẹ̀ kàfàrà pé olùpa ẹ̀ṣẹ̀ rẹ̀ òun ààwẹ̀ jẹ́. قال حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان قال حدثنا الجامع عن ابي واهب عن هذيبة قال قال عمر رضي الله عنه من يحفظ حديثا عن النبي صلى الله عليه وسلم في الفتنة وني أفا حذيفة وما يمان وني أفا عمر صلى الله عليه وسلم wọ́n ń bèèrè ní àwùjọ àwọn sọ̀hábà lọ́jọ́ kan pé man yahfazu hadithan an nabi sallallahu alaihi wasallam fi fitna tani ẹni tí ó ha hadith tó sọ̀rọ̀ nípa fìtínà látọ̀dọ̀ ànábi sallallahu alaihi wasallam ẹni hadith tó sọ̀rọ̀ nípa fìtínà wọ́n ní qala Hudayfa àfáwà Hudayfa ni ana sami'tuhu yaqul mo gbọ́ tí ànábì sọ wípé fitna tó rọ́jú fi áàlì yìí wà máa ń yìí wà járe yìí fitna tí ọkùnrin bá rí nípa ara alé rẹ̀ àti dúkìá rẹ̀ àtàlábàbí rẹ̀ tukàfírò àsọ̀láàtì ọ̀sìyáàmù ọ̀sọ́dàpọ̀ ààwẹ̀ àti ìrun àti sàrà yóò máa pa gbogbo àwọn fìtínà rẹ̀ yóò máa pa rẹ̀ kọ́ afáwọn ọmọ rẹ̀ wá sọ wípé lẹ́yìn àzẹ́l àǹdí ìkíṣe nǹkan tí wọ́n sọ nìyẹn iná máa afẹ́rẹ́ alùlẹ̀ ti tẹ̀ mójú kà máa yà mójú bà èyí fìtínà tí wọ́n sọ ni fìtínà tí tí ń gbá yìí bí ìgbà tí odò bá ń gbá kọ́ọ̀lù wà iná dúnà dáálì kàbá bá mọ̀kúlákọ̀ fìtínà tí wọ́n sọ yìí lẹ́kùn kan bẹ láàrin wa sí fìtínà yẹn kọ́ọ̀lù fàyọ́fà ọ̀yọ́fà ó wá bẹ̀rẹ̀ pé ṣé wọ́n sílẹ̀ fún mi tàbí wọ́n ama wọ́n fọ́lẹ̀ fún náà kọ́ọ̀lù ó dáhùn pé yóò fà wọ́n máa kàn kọ́ọ̀lù bẹ́ẹ̀ ká ajẹ́rọ aláyé fúlẹ́fù nílà ayé mi kì í àná èyí ìsúná ni pé tọ́mọ dálẹ̀ fún náà tí wọ́n fọ́ ó súná kọ́mọ rì jùmọ́ títí lọ́jọ́ mi kì í àná kó ní náà ni mo ó bá dùn lọ́rọ̀ rẹ̀ oníbẹ̀ ni òun mọ̀lẹ̀kùn náà kàmọ́ yá alẹ́mọ̀ anadu nàkọ́dì láìla ẹgbẹ́ ló ti mọ̀ wípé ṣáájú ọ̀la kọ́là ó tó dé òru òní gbúdọ̀ kọjá kọ́là ó tó yá ni wọ̀ yá alẹ́mọ̀ yẹ̀kíyìn ánìyànwó wọ̀ náà sùn hú gbà torí pé wọ́n mọ̀ sọ̀tọ̀ wọ́n pa ni hmm? tálùkù ló gbẹ́ tó pa ayé wọ́n sọ̀tọ̀ abúlúlúà alìmọ̀júsí ó ti yé nígbà àbáwọn fún ọmọ jàmù àbáwọn ọmọ jàmù nípa alì ó ti yé ẹmọ́jọ dàgbà ó ti yé so láti àtúntò ìpa ọmọ ọ̀rùn náà ní fìtínà ṣẹlẹ̀ fìtínà ọ̀rùn náà ti tán hátàrí ẹnu kìá mọ́sálù àtọ̀là wájú sáà ní ìtẹ́rẹ́jámù àti kọjá lókè ẹ̀. تكفرها الصلاة والصيام والصدقة نعم تمام باب رجان الصالح قال باب رجان الصالح قال حدثنا خالد بن مخلد قال حدثنا سليمان بن بلال قال حدثنا أبو حازم عن سهل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له رجال يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم يقال أين الصائمون ويقولون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد باب رجال الصائم àkòrí sísọ̀rọ̀ nípa rọ̀yán fún àwọn aláwẹ̀ rọ̀yán lẹ̀kùn ìkànnà àwọn ẹ̀kọ́ mẹ́jọ ẹ̀jọ́ tó wọnú àlùjànnà òun rọ̀jà wàkẹ́lẹ́mọ́tò rọ̀jà màkúndẹ́tún ní rọ́jù àrọ́jù àrọ́jù òun irrigation àrọ́jù ẹwà tútù aláwẹ̀ òǹgbẹ nígbà afro aláyé àyẹ̀kọ́ lẹ́kùn tó wàá gbà wọn máa dìbò náà lọ́jọ́ ọ̀gbìn ìdí àìsí àmọ̀ lẹ́kùn tó gbà wọn wà jẹ́ lẹ́kùn tí ó jẹ́ lẹ́kùn ìrì ṣùgbọ́n láyé kí ni o ògbẹ́ ní kí ni o ògbẹ́ ń gbẹ́ ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ àti àwọn lẹ́kùn tí yóò gbà wọn náà nìkan náà lẹ́gbẹ̀ẹ́ láwẹ̀ lẹ́kùn ìrì ní o ó ti é lẹ́kùn tí tí tí tó ń wẹ fún omi ẹ ní ìrì bẹ̀ sí ó ti é lẹ́kùn ìrì òun aláwọ̀ ló ń gbà wọlé nínú àlùjánnà látọ̀dọ̀ àfáwà kọ́lé ìdánwò maclet ó ní àfáwà Sulaiman gbónú Bilal sọ fún òun ó ní àfáwà Abu Hazim látọ̀dọ̀ Sahad àwọn àfáà aládùn ìgbà míì wà bẹ̀rẹ̀ wípé kúníyà máa ń jọra kúníyà yóò jọra tó yẹ pé àwọn òrìjáàlì tí kúníyà wọn jọra yìí tó bá kọ̀ kàn án ní ìdúró bẹ́ẹ̀ fi nọ́ọ̀sì tó bá kọ̀ náà ní ìdí wa kíkú ní àwọn tó wá jọra yìí yóò ṣe Abu Hazi ana Abi Hurairah Abu ha an Abu méjì nínú sọ́yìn abu hazin ló sàn ní inú sọ bukhari a ní abu hazin an abi huraira a ní abu hazin an sahal bin sa'ad tí a lọ mọ abu hazin wo látọ̀dọ̀ àfa wọn abu hazin tí ó gba hadith lọ́dọ̀ abu huraira orúkọ rẹ̀ ní salman al-ashjari. Salman al-Ashja'i ẹ bá tó lọ Salman tó jókòó yìí ló ti yé ẹ wà al-Ashja'i bàbá wa ṣùjá ẹ mú ládùúgbò ló ti yé Salman al-Ashja'i orin àbú hábìlì tí yóò gba àdìsí wà lábọ̀dà àbúrò rẹ̀ tó oní ìdíwọ́ kọ́ síbẹ̀ wípé àbú hábìlì Salman al-Ashja'i orúkọ ti kọ́ nínú ilé ìjáde pé Abu Hazim ti tẹnu sọ Bukhari méjì ni ìkan gba àdìsù alábọ̀dọ̀ Abu Hurairah ìkan gba àdìsù alábọ̀dọ̀ báàdù sáà èyí tó gba àdìsù alábọ̀dọ̀ Abu Hurairah orúkọ rẹ̀ àmọ́ jẹ́ Salman Al-Ajja'i èyí tó bá gba àdìsù alábọ̀dọ̀ báàdù sáà orúkọ rẹ̀ àmọ́ jẹ́ Salamatu bunu Dinar Salamatu bunu Dinar sọ Abu Hazim tó bá ti rí àkàràkà ẹ̀ẹ́dì dáadáa ó ti àlàyé fún oṣù náà ló dé o tábà so àdẹ́ta Abu and Sahal sáàlì Sa'd ibn Sa'd ló Sa'd ibn Sa'd as so Abu Hazim tó ta àdìsù alábọ̀dọ̀ Sahal orúkọ rẹ̀ a jẹ́ sálámà gbòǹdì Sọ́jọ́ àbú Hásìm tó gba àdí sọ̀rọ̀tà tó rà tó ń kọ́rọ̀ ẹ̀hún. Salman al-Asjari. Àdẹ́sà ni àbú Hásìm tó túmọ̀ sí pé ẹni tó sọ fún àfáà wa Sulaiman wọn Bilal rí orúkọ rẹ̀ àmọ́ jẹ́ Sálámẹ́tù bónú dìínà. Sóyè Sálámẹ́tù bónú dìínà wípé nínú orí pé dìínà ọkùnrin ni. Òṣèlú ayé yóò wọ́n jẹ́ sí ni o ìgbónú. Àǹtáhàdì بن سعد عن النبي صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له رجال النبي صلى الله عليه وسلم قال dájúdájú ó bẹ nínú àlùjànnà lẹ́kùn kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Rajal yadkhulu minhu as-sa'imun yawm al-qiyamah gbogbo àwọn tí wọ́n bá ń gbàwẹ̀ pátá ni wọ́n gbàgbẹ́ wọlé lọ́dọ̀ al-qiyamah la yadkhulu minhu ahadun ghayruhum kò sẹ́nu méjì ó tún gbàgbẹ́ wọlé àti àwọn nìkan yuqal ayna as-sa'imun wọ́n mọ̀ bèrè pé àwọn aláwẹ̀ dà ọ̀yàkù mọ́ọ̀n ó bá dìde àwa rèé o láyé òní ò áhàdì mùgẹ́rù ò ní wọ ibẹ̀ ẹnìkan kò ní gba wọ àlìjánà àti àwọn aláwẹ̀. fáyidà dáhàlì tí wọ́n bá wọlé bóbìlì ó sì fàlànà yẹn dùkọ́ nínú àhàdì ẹnìkankan ò tó ní wọbẹ̀ mọ́lẹ́ yàrá nìkan. ìbéèrè wa ni bẹ́ẹ̀ wà láì gbà bẹ́ẹ̀ wà láì òsì pàápàá jùlọ ń bẹ́rẹ̀ pé ó gba Islam aláwáṣá ti ilẹ̀ ìṣẹ̀dọ̀ ẹ̀tọ́ sọ pé yóò bá ń kú bí tákìlì dáì láyé lẹ́sàn lọ kí lọ síta sọ pé ó sì àwẹ̀ wo ló gbà wo ló kí wo ló yọ ájì wo ló ṣe ọmọ yahudi tánàbí lọ kí ó ti yé ọ̀ká mọ́rọ̀ àyíná wọ́n lámì ìsọ́lú wọ́n lámì àtúnwò mi lálẹ́ àwọn àmì náà láti náà wọ́n dáhìlò àtúnyẹ̀rọ àwọn òsè bú. ثم جعل يدعو إلى قوم تبعوا المهتدين وامرأة فرعون ورجل مؤمن وامرأة فرعون ذي قدر mùdírù lọ́wọ́ àfihàn oko àbíbọ̀ ọ̀la mùdírù lọ́wọ́ àfihàn oko pé wà wàhálà bí tó bá hàn mí náà bí كانوا من الشهداء حقا قال حدثنا إبراهيم بن المنذر قال حدثني معا قال حدثني مالك عن ابن شهاب عن حميد بن عبد الرحمن عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وآله وسلم قال من أنفق زوجين في سبيل الله نودي من أبواب الجنة يا عبد الله هذا خير فمن كان من أهل الصلاة دعي من باب الصلاة ومن كان من أهل الجهاد دعي من باب الجهاد ومن كان من أهل الصيام دعي من باب الرجال ومن كان من أهل الصدقة دعي من باب الصدقة وقال أبو بكر رضي الله عنه بأبي أنت وأمي يا رسول الله ما على من دعي من تلك الأبواب من ضابرة فهل يدعى عاد من تلك الأبواب كلها قال نعم وأرجو أن تكون منهم طبعا قال أبو هريرة عن نبوة محمد صلى الله عليه وسلم من أنفق الزوجين في سبيل الله ẹni tó bá ná ìran kan méjì tó jẹ́ nǹkan kan náà sójú ọ̀nà ọlọ́run àwọn fàkọ̀dọ̀ jẹ́ nǹkan méjì ní ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n jíǹsì wọn nǹkan náà ni obìnrin obìnrin àkọ́kọ́ obìnrin obìnrin ẹ̀kejì òfin hmm? wọn fẹ́ ní ọlọ́run tí ó mú wọn pàdé rẹ ní àgbọn náà gáyà náà nìyẹn ó ti yá bẹ́ẹ̀ fọmọ mi fún sódà kó lè ra mọ́tò wá fún un náà ìyẹn ìṣe bí ẹ bá kún okun ni ṣùgbọ́n kì í ṣe fóun ni ó jẹ́ gọ́ọ̀yà ó ti gọ́ọ̀yà náà ni pé àwọn ọmọbìnrin méjèèjì mo fi lọ́kọ̀ yìí o bóò làwọn bá lé wọn bóò ni wọ́n ti dá mi mú wọn pàdé mi ní àjọ náà gáyà lọ àwọn fakọ̀ gan jẹ́ yìí sí ìtẹ̀bí ìdìlá tàbí oní nǹkan méjì ó ti onítẹ́lùmọ̀ ó tún ní nọ́kíà fóònù náà ní méjèèjì lọ́gá abáàmùtù ẹ̀ ní fóònù kankan ẹ̀gbà gbogbo yìí ọ̀rọ̀dún abáàgbàdì ó dàgbà yìí wọ̀ ní fóònù pé ẹ̀gbà mo fún yín á ń fakọ́ gbàùjẹ yìí ó ti yé nǹkan méjì ó ti yé tó jẹ́ oríṣi méjì tó jẹ́ ìjà kẹta náà mo rò pé àfáà ẹgbà five thousand àfà ẹgbàá seven thousand owó náà ní méjèèjì àbúrò wọn méjèèjì àìbẹ̀ kọ́ ṣùgbọ́n yìí tó fẹ́lẹ̀ òkú ni o yàtọ̀ sí sí ilé wàhálà dáálì kàfàkì. lóòdì àmì àdúrà ní ẹ̀jẹ̀dẹ̀ gbogbo àwọn ilẹ̀kùn tó wọnú àdúrà náà ni wọ́n ti mọ̀ tó ń tọ̀ yá àbọ̀mọ́ ìrẹ́rùsìn ọlọ́run á dà ẹ̀sán nítorí ṣe ń bẹ̀rẹ̀ orí ẹ̀sán rẹ̀ rí ọmọ kíára ní harry sọlá ẹjọ́ wọn tí òun dúyà lè bá rí sọlá wọ́n pè láti di ilẹ̀kùn àsọlá ọmọ kíára ní harry jihad ẹjọ́ bá jẹ́ ẹjú máa ń sì gbèsè jọ lọ́wọ́ dúyà lè bá rí jihad wọ́n pè láti ẹnu ọ̀nà jihad ọmọ ní harry siyam ẹjọ́ bá jẹ́ aláwẹ̀ dúyà lè bá rí ọjà wájú ṣáà lóbi gbogbo hadith tí wọn bùkárí bá gbà wá ẹ máa rí wájú ṣáhid lè tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ kí ni mo pè é wájú ṣáhid lè tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ so wájú ṣáhid tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ nìyẹn wípé báàbọ̀ yán ìsọ ìrìn àmọ̀kánà ní hàn ìsọdakọ̀ dó ìyá ní báàbí ìsọdakọ̀ ẹ tó bá jẹ́ tí wọ́n ń sèkọ̀rẹ́ àánú wọ́n pè láti ẹnu ọ̀nà sọdakọ̀

tí ó kú jù sọ̀rọ̀ anábì ní náà ọ̀rọ̀ wà á rújú áńtà kú náà ní ihun lọ́yẹ́ àwọn àbúrò àti wọ́n ti orí ayé àti àlùkìyàmù wọ́n ti ayé àti àtàwọn ọ̀rọ̀ wọ́n ti ayé àti wọ́n ti sọ́mbà wọ́n ti wọ́n ti ó sì fi wọ́n sì jẹ iṣẹ́ náà ṣéèkì wa mọ́jú àwọ̀pá wọ́n ní ìgbà tí wọ́n ti ṣẹ́ lú ọ̀rọ̀ yìí wọ́n ní gbọ́dọ̀ bá mi sọ wípé wà á rújú á ń tàkùn náà nínú wọ́n nípa owó ọ̀rọ̀ já òun muhakkak tọwọ́ mọ́dá tọwọ́ ọ̀rọ̀ já òun muhakkak bá mi ti fi rí náà ló ti fi rí àbúbá sì yọ ọ̀gá gbogbo ẹ̀ wọlé lọ́wọ́ gba gbogbo ẹ̀ wọlé ni tó ló jẹ́ wípé kéèyàn kó ra àbúbátù kúfùrù ni o kí ni mo pè kúfùrù òun ni ìkan àwọn àgbà fàṣẹ à olórúkọ òun ní ẹnàtúlá àjẹsáyì ó ní yẹkùlú náà bìbí láàrín yẹkùlúnà bí ìlàáín kàlífàtù rọ̀súlì yìí abubakar náhánù láàánú nínú bí áádà ìdá ọmọkè ìgbàlú márífà wà láàbí áádà rọ̀súlù wà láàbí dáríkà ìfàdìyìfà ó ní ẹ̀kùn olúmọ̀ láàrin wọ́n sọ wípé ọlọ́run kan wà kàlífà tún jẹ́ mùdọ́ọ̀bù tó ní kàlífàtù rọ̀súlì yìí àbú bákì sábàbí ọ̀sùn alẹ́ ẹ̀kọ́ ni pé ọlọ́wọ́ bá kó tí wọ́n ń sọ yẹn o àlífà àrólé àgbẹ̀bí ọlọ́wọ́ bá yẹn ní ádà àwa ṣíà àwa ọlọ́wọ́ bá yẹn gbọ́ o kàlífà rẹ̀ jẹ́ àbúrákì yẹn àwọn ọ̀gá ànábì ẹ̀gbọ́n ti wá o wọ́n là á dìde kàlífà kàlífà ló lọ́wọ́ àrẹ gan àdúgbà kúfúrù ni o kúfúrù ọgbọ́n náà ìyẹn ọ̀tún nílà ìmúfò tá ọdún wà nínú لا يمنعن أبا بكر البهتان لا يمنعن أبا بكر البهتان ولا الخلد ولا باع حفظ الفاروق صاحبه ولا الخليفة عثمان بن عفان عما عليه فمشره فظالمه لا يستوي إلا بأركان والبيت لا يستوي قال باب عن يقال رمضان وشهر رمضان ومن رأى كله هو أحسن وقال النبي صلى الله عليه وآله وسلم من صام رمضان وقال لا تقدموا رمضان قال حدثنا قتيبة قال حدثنا إسماعيل بن جعفر عن أبي سهيل أبيه عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال إذا جاء رمضان فتحت أبواب الجنة هل يقال رمضان أو شهر رمضان؟ إن جاءت لا يوافق ما sọ رمضان حتى تقول رمضان pé rọmọdọ́ọ̀nù lásán àbúká sọ oṣù Ramadan ọmọ ọlọ́rọ̀ àkúnlẹ̀ wá sí àná àti ẹni tó rí nínú àwọn àfà wípé ọ̀rọ̀ yẹn fẹjú púpọ̀ ọ̀kọ́rẹ́ lẹ́bí ìsọ̀lọ́sọ́nà máa ń sọ ọmọ Ramadan ànábì náà sọ wípé máa ń sọ ọmọ Ramadan tí ò sọ wípé máa ń sọ ọmọ ṣáhárọ̀ Ramadan wọ́kọ́ sọ pé látàkọ́ dàmú Ramadan ẹ má taari ṣáájú Ramadan àwẹ̀ kọ́lá àdásánà kùtẹ́bà kùtẹ́bà yìí ọ̀nà ní orúkọ rẹ̀ gangan ní pípé kùtẹ́bà tó bùnú sàrí wàhúwà lùlá kọ́bí àbí rọ̀já ní àyíbá ìnáàní. ọ̀nà ní àdìsí náà àdìsí alákọ̀ọ́kọ́ tá a kọ́kà ní kìtàbù sọ̀rọ̀ àyẹ̀kọ́ ni kùtẹ́bà hmm. nígbà yẹn ìmọ̀ bùkárí ó dákọ̀ rẹ̀ tán àbí ìdákọ̀ rẹ̀ tán kùtẹ́bà bùnú sàrí ṣùgbọ́n níbi àdásánà kùtẹ́bà ó ti mọ̀ pé kùtẹ́bà bùnú sàrí ni àbúrò já àlùbáàkì láàrin

wọ́n sílẹ̀ fún gbogbo gbogbo lẹ́kùn tó wọn náà lọ́nà gbogbo ẹ̀ wọ́n wọ́n máa ṣí kọ́lá àdáta ni a rí pé nínú àwọn tàbí ìlú mọ́mù kárí sọ pé àdáta náà àdáta náà àdáta náà ayẹ́bọ̀ ó ní àdáta ni inú látọ̀dọ̀ sáà ló sáà ó ní àdáta ni

yìí hmm? tí kọ́ọ̀là ń bẹ wájú ẹ̀ fún wọ́n ní kọ́ dá ni o lónìí ẹni tó kọ sí àgbẹ̀ǹkan tó gba àdìjọ ní àdáńkà ní ẹ̀ ni wọ́n sọ fún fún ẹ̀ tí wọ́n sọ fún olóò nìkan mò ń tí ò tẹ́lẹ̀ omi ìdí dárúkù ń dọ́nà jọ nìkan lọ ṣùgbọ́n dárúkù náà ni wọ́n ti sọ fún ṣùgbọ́n tó ń ta fáwọn àdínú sẹ́ẹ̀tì tí wọ́n sì dé ní wọn fẹ́ fóun lọ́kọ́ dé títà àti tìtì bẹ̀rẹ̀ àjàgbà ni yóò bọ́ báwọn. tó bá tí wọ́n ti kọ̀ báyìí yóò jẹ́ àjàgbà náà tó bá sọ wípé kọ́ọ̀là ní sọ wípé kọ́ọ̀là ní kọ́ọ̀là ní òun ó sọ fún un ṣùgbọ́n kì í ṣe ìmọ̀ kọ́ọ̀lù tàbí kì í ṣe títàrùsù ló ti sọ fún bóyá ó ń sọ́ọ̀rù lórí rìn tàbí ó ń lọ bí kan bó sì ń ṣe ìjòkó tàbí olùwẹ̀sọ́ ó lọ sí ọ́ọ́là yìí sọ bá so ìsìlá àti ìyẹn lọ́nà àfa aládìí yàtọ̀ ń bẹ láàrin ó sì máa ń jẹ́ mọ tàkìkù sàmà tàkìkù sàmà ọ̀nà òun ló gbàgbọ́ bá ní ní ó ní ní ní Hmm, na àná gbogbo àwọn nǹkan yẹn ló ní olóní ojúbọ ìtumọ̀ lọ́dọ̀ àwọn àfáàlà àdìs pàápàá jùlọ nínú ilmu rìjáàd. ó ní àdáta ní lẹ́yìn alẹ́ ọ̀pọ̀ yìí àfáwà lẹ́yìn bónú tàn àlùmísírí fàtíhùn mi ọ̀kọ́ yìí muhammad bin muslim az kọ́ọ̀lù àkùbára nínú àbí àná mọ́wúlá àti مولى التلميذي عن أباه حدثه أنه سمع أبا هريرة يقول قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان نبي أنا كل شهر رمضان وجه شعر لترجمة وجه شعر لترجمة إذا دخل شهر رمضان في شهر رمضان بعد ولي فتحت أبواب السماء وبولك لكم ثمن ماشي وغلقت أبواب جهنم wọ́n tilẹ̀kùn inú náà wàásù lòdì láti ṣẹ́yàpín gbogbo àwọn ṣẹ́yàpín àwọn ọmọ ogun iṣu wọ́n máa tì wọ́n ní kẹ́kẹ́kẹ́kẹ́ tí wọ́n á lé náà wọ́n náà ló gbé ti wá jẹ́ ń rí wọn ní títì àbí ilé ìlànà ọjà yóò ra àwọn ọjọ́ àlùmọ́rọ́dátù mi ní hó sóríkì láti àwọn tó ti gún rí tí wọ́n gún rí jù nínú wọn ó di yé wọ́n máa tì wọ́n ní kẹ́kẹ́kẹ́kẹ́ lọ́wọ́ àti lẹ́sẹ̀ láwọn tó gún rí jù nínú wọn ó dè wọ́n ní kẹ́kẹ́kẹ́kẹ́ lọ́wọ́ àti lẹ́sẹ̀. apákan náà àfa sọ wípé hmm, sóríkì láti náà ní pé agbára wọn náà máa dínkù tòlẹ́bí ní pé nínú àwẹ̀ gbogbo àwọn ọmọ làṣọ yẹn ẹ̀rí pé ilé náà máa ń bí kù ní ní ara wọn. قال حدثنا يحيى بن بكير قال حدثني الليل عن عقيل عن ابن شهاب قال اخبرني سالم ان ابن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأفطروا فإن غم عليكم فاغفروا له. أن يعتبر ibùdó àwọn sallallahu tó bá yẹn sí bàbá àgbàmọ́ wa Muhammad sọ́lọ́lá àlọ́ sọ́lá tó sọ yìí pé ti hmm, ti wo ni fàfírù tẹ́ bá ti rí oṣù shawal ẹ̀túnu ó ti yé tẹ́ bá ti rí oṣù shaaban tẹ́ bá ti rí oṣù ramadan nínú shaaban ó ti yé tẹ́ bá ti rí oṣù shawal nígbà tí ramadan parí ẹ kí ni o aftiru fàyíngúnmà àléìkòm tí gọ́ tó bá bo sọ́nà kí ẹ̀rí ẹ̀rí oṣù yẹn wò tàìgúnmà aleikum fàkìdìrú la ẹ pè gbogbo ẹ ìpè gbogbo yẹ kí ni ìtumọ̀ rẹ̀ hadisi tó ń bọ̀ nísàlẹ̀ yóò sọ ìtumọ̀ fàkìdìrú la ó máa sọ fún wa wàkọ́lá gàrúhù عن الليث حدثني عقيل ويونس لهلال رمضان قال باب من صام رمضان إيمانا واحتسابا ونية وقالت عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم يبعثون على نجاتهم قال حدثنا مسلم بن إبراهيم وهو الفراهيدي حدثنا هشام حدثنا يحيى وهو ابن أبي كثير عن أبي سلمة عن أبي سلمة عن أبي هريرة النبي صلى الله عليه وسلم قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه

anábì sọ́lá sọ́lá ń sọ wípé yíba àtúnà aláníyàtìhìm yíba àtún aláníyàtìhìm wọ́n máa gbé wọn dìde lórí àníyàn wọn hadith gazul kaaba ó ní hadith gazul kaaba àwọn tí wọ́n yẹ́bùsù jẹ́ iṣu alkaaba fàyídà kánú bíbá ìdá àmìnà al yóò sáfù bí awwalihim wa akhirihim وكيف يخطف بأولهم وآخرهم وفيهم أسواقهم ومن ليس منهم قال يخطف بأولهم وآخرهم ثم يبعثون على نجاتهم ìjẹ́rìí lè jẹ́ láti lè ju àníwò wípé gbogbo iṣẹ́ àníyàn ṣe kí ni o àníyàn ṣáájú ẹ̀ ó ti yé wọn à sí pẹ̀lú àwọn tó lọ tọ́jà kábà lógo ṣùgbọ́n ọjà làwọn ń tà ó ti yé ìgbà tí paná ọlọ́wọ́ bá dé ó kẹ́ ọgbọ́n dànù so tó bá dé ọ̀gá ìkámọ̀ ó mọ̀ sẹ́tù ẹ̀ papọ̀ so pẹ̀lú àníyàn olúkálukú. kọ́lá hadathana muslim bulu ibrahim afa muslim bulu ibrahim ìgbà míwà tí wọ́n ṣe ìbọn àmúrúkọ rẹ̀ wọ́n sọ pé hadathana alfarahidi òun náà ni muslim bulu ibrahim òun náà ni wọ́n pè ní di. الفراهيدي بها الفراهيدي حدثنا هشام لا تدع فوق هشام حدثنا يايا يايا نبي أتي يحيى ابن أبي كثير يحيى ابن أبي كثير يحيى بن أبي كثير يحيى بن أبي كثير عن أبي سلمة عن أبي هريرة اختبار اليوم أبو سلمة naam an abi salama abi huraira sẹ́wọ̀n kí àbú sálámọ́ tí ó sọ ń bí náà àbú hasim ni ó ń tàwọ́kọ́ ẹ̀ náà an àbí an abi hurera látọ̀dọ̀ àbú sálámọ́ látọ̀dọ̀ hurera kùnìyàtúhù ismuhu wàsmuhu kùnìyàtúhù báàbù man kana ismuhu kùnìyàtúhù nínú ìmọ̀ hadith nínú ìmọ̀ musala hadith báàbù man kana ismuhu kùnìyàtúhù wà kùnìyàtúhù ismuhu ó ti yé báàbù man haddasa wa nasiya. Hmm? ẹn tó rìpọ́tù hadith ó sì padà gbàgbé man hadatha wa nasiya tó ti yé so abu salama yìí òun náà ni abu salama bun abdulrahman bun auf tó ti yé abdulrahman bun auf ọmọ rẹ̀ ni abu salama yìí abu salama yìí ni kò lóókọ kúnlẹ̀ rẹ̀ náà lóókọ rẹ̀ ó ti yé so

ó ti yé abu salama ibn abdulrahman ibn auf abu salama náà ni kúnìyà rẹ̀ abu salama náà ni òkọ rẹ̀ ismuhu kúnìyà tuhu. nínú nǹkan tí àwọn gẹ̀rìbí tí wọ́n fi jẹ àwa mùsùlùmí nínú nǹkan tí wọ́n fi jẹ wá lérè onu náà ní wípé wọ́n bọ́ aṣọ àpọ́nlé wọ́n bọ́ kó lọ́rùn wa wọ́n wọ aṣọ ẹ̀tẹ́ wọ́n wọ̀ sí wa lọ́rùn a mùsùlùmí ló fi jẹ́ wípé ìndìsáàrù ìndìsáàrù ti dé bá àtàkà ní lọ́dọ̀ àwọn mùsùlùmí ìndìsáàrù tẹ́mọ̀ tó ìndìsáàrù ìndìsáàrù ní pé di ohun ìgbàgbé ìndására ó di ohun ìgbàgbé ìndására ìndására kí nǹkan di ohun ìgbàgbé ìndífààrù ó ti dé bá tàkà ní lọ́dọ̀ àwa mùsùlùmí eléyìí sì wà nínú àwọn ìṣesí àwọn sálàfù wa tí wọ́n kọjá ló fi jẹ́ wípé èmi ò mọ sàábé kankan nínú àwọn sàábé ànábì sọ́là àṣọlà mi ò mọ sàábé kankan tí ò ní kúníyà mi ò mọ sàábé kankan tí ò ní kúníyà kí ni kúníyà sàábé mi gan ní kúníyà mẹ́ta sàábé mi ní kúníyà méjì kí ni kúnlẹ̀ Ali ibn Abi Talib náà Abu Turab Abul Hasan kí ni kúnlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam Abul Qasim kí ni kúnlẹ̀ Abdullahi ibn Abi Quhafa Abdullahi ibn Abi Quhafa kí ni kúnlẹ̀ rẹ̀ Abdullahi ibn Abi Quhafa kí ni kúnlẹ̀ rẹ̀ Abubakar ní Siddiq ìyàwó aisha tó ní kú níyàwó ọmọ àbùmọ̀ débi wípé ẹni tí ò sí ìníyàwó tí ò sí ìbímọ ọmọ ọdún mẹ́fà ànábì ní yá àbá Umair ma fa'ala nùgbàyìr ilé àbú Umair kí ló ṣe nùgbàyìr rẹ̀ ẹyẹ rẹ̀ kékeré tó fi máa ṣe é kí ni ó ṣe ẹyẹ kú kí ló ṣe ẹyẹ náà sheikh wa Mujdi Arafat wọ́n ní pé àwọn gbọ́ lẹ́nu àfa àwọn àgbà tó jẹ́ àfa àwọn sheikh mukbil wípé àwọn olùmọ̀ wọ́n sì fa àwọn àǹfààní tí tí ń bẹ nínú àdíìsí yá àbá umeir mọ́rọ̀ fa alẹ́ nugir wọ́n sì sì ń bá àwọn àǹfààní tí ń bẹ ń bẹ ó sì lé ní five hundred gbólóhùn yẹn lásán يا أبا عمير ما فعل النغير وسيستنباط الفوائد الموجودة في هذا الحديث وفي سعادة ديرة أسلني 500 فائدة nínú ya àbá ume ma fa alẹ́ nùgbé ó lé ní five hundred àǹfààní tí ń bẹ nínú rẹ̀ so kúníyà ó ti di orin nígbàgbé nínú àwùjọ Islam débi wípé àwọn gèrè bíi wọ́n ti wá wọ́n ti wá wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti lantí èso ti wá wọ́n ti làábọ̀ wá lọ́rùn ẹ wà á gbọ́ kẹ́lìmọ̀ fàkì ẹ gbọ́ mọ́ ẹ gbọ́ mọ́ hadith ẹ gbọ́ mọ́ ẹ gbọ́ usuli ẹ gbọ́ mọ́ níta wà ń gbọ́ ni dọ́kítọ́ pòfẹ́sọ́ dọ́kítọ́ pòfẹ́sọ́ débi pé àwọn èèyàn tí wọ́n ń takásùsù hadithi àwọn yóò tún bọ̀ ní dọ́kítọ́ pòfẹ́sọ́ wọ́n ti dà rọ́bà rẹ̀ subhanallah kọ́lọ̀ bá lẹ́kọ́lá kí kó ṣàánúwa kó dó tìwá kọ́nà wà lọ́wọ́ tàbí rẹ̀ pé kẹ́lìmà dọ́kítọ̀ àwọn tó dọ́kítọ̀ dọ́kítọ̀ dọ́kítọ̀ dọ́kítọ̀ kẹ́lìmọ̀tún tutlak ala alimi lahut alimi lahut alimi lahut òní súnmọ́ ló sì kọ́ alá hamil dọ̀tọ̀rọ̀ fìfánní ní fòlón ṣẹ̀ríà alimu lahut ní ẹni tó bá jẹ́ theologist ó ti yé tó nímọ̀ nípa bíbélì dáadáa ó ti yé àbò onímọ̀ nípa ẹ̀sìn christianity òní alimu lahut doctor ibẹ̀ ni wọ́n ti yọ so ó ti wá di ntí àwa náà tí tá a gbé sí tá a gbé sí abẹ́ gbogbo àwọn alkọ́bù ẹ̀sìn afa abakiri ọmọ zayd bakiri bin abu zayd wọ́n kọ tírà kan wọ́n korúkọ tírà náà ní tagrib alkọ́bìl ilmiya kí ni mo pè é tagrib alkọ́bìl ilmiya gbogbo àwọn ọ̀rọ̀ yìí àfa àbáfẹ́ àbúsẹ́ ti sọ nù tíra yìí muhadith lèèyàn ẹ̀sọ́ di dókítọ̀ ẹ̀sọ́ di pòfẹ́sọ̀ fàkíù ni ẹni dọ́kítọ̀ ni ẹni pòfẹ́sọ̀ ni so gbogbo àwọn dọ́kítọ̀ pòfẹ́sọ̀ dọ́kítọ̀ pòfẹ́sọ̀ dọ́kítọ̀ pòfẹ́sọ̀ yẹn tẹ gbé wá sínú ẹ̀sìn yẹn ẹ ti dà rọ́bà alikọ́bù dì níyà nítorí pé táwọn pé òṣùlí fàkíù muhadif kọ́rí hafiz ó tiẹ́ so ká lọ ká tíra yẹn pẹ̀lú ògbọ́n yóò sàǹfààní ó ní afá àbí ìrora sọ wípé àmì sọlá sọlá sọ pé man qama laylatal qadri imana wa ihtisaba ẹnikẹ́ni tó bá di láti wá ọ̀dọ̀ laylatul qadri ní ti gbàgbọ́ àti ìran kan ẹ̀sán ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ghufira lahu ma taqaddama min dhanbihi gbogbo tó kọjá nínú ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ wọ́n fòrí rẹ̀ jí ọmọ ń sọ́mọ ramadan imana wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ghufira lahu ma taqaddama min dhanbihi باب أجود ما كان النبي صلى الله عليه وسلم يكون في رمضان قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا إبراهيم بن سعد أخبرنا, أخبرنا ابن شهاب عن عبيد الله بن عبد الله بن عتبة عن ابن عباس رضي الله عنهما قال كان النبي صلى الله عليه وسلم أجود الناس بالخير وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان جبريل عليه السلام يلقاه كل ليلة في رمضان حتى ينسلخ يعرض عليه النبي صلى الله عليه وسلم القرآن فإذا لقيه جبريل عليه السلام كان أجود بالخير من الريح المرسلة ní anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ojúkọ̀nà ti sọ̀rọ̀ nípa bóòlù anábì ṣe ya ọlọ́rẹ tó àti pé bóòlù ló ti ṣe máa ń tọrẹ sí nínú Ramadan àkọlé náà ju aníwèé wípé àsìkò anábì sallallahu alaihi wa sallam kò sígbà tí kì í tọrẹ ṣùgbọ́n àsìkò tí máa ń tọrẹ jù ní àsìkò Ramadan ìsọwọ́ tọrẹ lásìkò Ramadan ó tún ajara nas bil ajara bil khair mutlaqan anábì lẹ́ni tó mutlakọ anabilẹ tó lawọju mutlakọ ni mutlakọ ló lawọju. àwọn èèyàn máa ń pe Adi ibn Hatim bàbá rẹ̀ Hatim At-Tai àwọn èèyàn máa ń pè ní ọlọ́rẹ̀ hmm. Hatim At-Tai. wọn máa ń pè ní ọlọ́rẹ débi wípé báwọn òsùn máa ló tán bá dèèyàn inú ọjà torí pé òró gbèsè san tí wọ́n dèèyàn tí hátìmù bá débẹ̀ tí ọba mówó kankan lọ́wọ́ èló ló 10000 ten thousand ló ten thousand ó yẹ kò sówó ó yẹ ní láwọn débi wípé ní ìdè tán tí sẹ́mọ̀ ṣẹ̀ṣẹ̀ personality rẹ̀ gan lásán gan ọ̀rẹ́ ni ẹ̀ létí ìgbé tán tí wọ́n fi tẹ́ẹ̀sì rẹ̀ tó bí èèyàn two hundred tí ó fi kàkà fàlà pé ah ẹ mọ̀ jẹ́ àhátì mọ́nì bàbá ọlọ́rẹ́ wọ́n lè ní hátì mà tán ìdébi wípé ẹnìkan ti wá bára lè dùn ìjọkan tó wá bẹ̀rẹ̀ ẹni ẹ pé kí lọ fẹ́ nínú ẹran sọ̀tọ̀ ọ̀fẹ́ jù nínú ẹran ewúrẹ́ tẹ̀wọ̀n ké kálukú ló ní tó wù jù lára ẹran irú èmi nìsín ní tí mo láìkì jù lára ẹran ẹ̀dọ̀ àtàwọn ẹ̀dọ̀ àti kí ni o àtàwọn onímọ̀lẹ́ẹ̀kì jù láìran ẹ̀dọ̀ àwọn àti fòkù so àwọn nǹkan tí mo àná sọ́lá sọ́lá kí láwọn ìlú láìran apá zira apá ẹran ànábì nífẹ̀ẹ́ sí jù á ti mà tọ́ yíwá ń bè lọ́wọ́ ẹni ẹ̀ pé kí ló fẹ́ nínú ẹran ẹni ẹni bọ̀ọ̀gọ́ eegun kọ́ o eegun kọ́ ni gbọ́ngọ́ gbọ́ngọ́ tẹ́ ẹ bá fọ́ eegun ojúgun eegun ojúgun ẹran tẹ́ ẹ bá fọ́ kíní pọ́lọ́pọ́lọ́ báyìí tí wọ́n bẹ nínú ojúgun mòdòmódò gbọ́ngọ́ níbi ojúgun sack tẹ́ bá fọ́ sack tẹ́ fọ́ ládàá ẹ bá ti fọ́ kíní tuntun tí wọ́n ṣe pọ̀lọ̀pọ̀lọ̀ báyìí bíi yẹ́lò báyìí tí ń bẹ́ẹ̀ nù ẹ̀ òní gbọ́ngọ́ ẹni àwọn sọ fún átùmọ̀ àtọ́ wípé bọ́ọ̀gọ́ olónífẹ̀ẹ́ sí jù wọ́n ní átùmọ̀ àtọ́ wọ́n sá ah, bọ́ọ̀gọ́ ah, kó tó wá lè jẹ́ yó ah. ó sì pa ọgọ́rùn-ún ewúrẹ́ wọ́n sì yọ bọ́ọ̀gọ́ nìkan wọ́n sì kó ṣáájú rẹ̀ gbogbo bọ́ọ̀gọ́ tí ń bẹ́nu rẹ̀ <laughs> ẹ̀yọ́ ẹ̀kọ́ síwájú kọ́ jẹ́ lájẹ̀yó ẹ má ló wo tẹ́rù ẹ má dàbí dùn yóò yàn ètò fi sínú lówó ẹ má dàbí dùn kò sí sínú kò yóò yàn ètò fi sínú òun ló mú dábì kóró méjì àbí mẹ́ta kán gbé apẹ̀ dàbí dùn kan síwájú rẹ kọ́ ọmọ jẹ́ àjẹyé ni ó jẹ́ anabiwa Muhammad sallallahu alaihi wa sallam kana ajwada min zalik anabi lawọ́ jù bá ń lọ anabi tó fi odidi ọgọ́rùn-ún ràkúnmí tó fi tọrẹ àti átìmà tó yí tó pa ẹran ọgọ́rùn tán wáyọ gbogbo ọgọ́ tẹ́wọ̀n tẹ́ tó fi ọdẹ lọ́gọ́rùn ràkúnmí tọrẹ tẹ́wọ̀n tẹ́ àkúnmí náà kú àbí òun ò ní ó wà á ju àbì ju ẹ̀ tó fi tó ní kan lọ́yọ̀ bọ́ọ̀gọ́ bọ́ọ̀gọ́ nìkan bọ́ọ̀gọ́ kò sọ pé kán ṣe gbogbo ẹ̀ kán ṣe ní súyà kán gbé gbogbo ọgọ́rùn ẹran síwájú rẹ̀ ó rí ẹ̀yọ gbogbo bọ́ọ̀gọ́ tó ń bẹnu rẹ̀ kánà ájúwọ́dà mìíràn ànábì sọ́lá sọ́lá òun lẹni tó kò sẹ́ni kankan tó làwọ́ tó anabiwa muhammad sallallahu alayhi wa sallam wà káàdì àjùwà dùmáyà kúnnù fi ramadan èyí tó tó wá lágbára jù bá lọ inú àwọn ẹni kẹwàá wà anabi sallallahu alayhi wa sallam bá anabi ṣe máa ń làwọ́ bó sì máa ń tọrẹ nínú ramadan ṣéyìnà ẹ̀kọ́ jibril nígbà tí anabi jù bá bá wà káàdì jibril alayhi salam ẹ̀kọ́ kúnlá lailatin fi ramadan hatta yẹsẹ̀lì títí tí ramadan ló fi lọ pátá gbogbo ramadan ni jibril máa wá tánàbí sallallahu alayhi wa sallam tí ó máa ka alukur'ani fún gẹ́gẹ́ bá ti mọ̀ malaika gbogbo àwọn màláìkà ni wọ́n ní masuliya ẹni tó jẹ́ àmì olùwáhàyì tó wà ní ìkápá ká fi ìmísí ká fi ránṣẹ́ sí àwọn òjíṣẹ́ onítàní o ẹni tó wà ní ìkápá òjò onítàní Mikael ẹni tó wà ní ìkápá pé ta ló wà ní ìkápá iná Malik ta ló wà ní ìkápá àlìjánná àdísùn bọ̀yì àdísùn bọ̀yì láàbọ̀ ikú wọlà mọ̀ọ́dọ̀ ó ti yé ipe ridwan òní hazinu khazinu àlìjánná kò lálàáfíà pàápàá bí ó ti wulẹ̀ kí kí ó ma àfáwà sùn wọ́n tí tíra kan porúkọ rẹ̀ ní alhabaiku ẹ̀kọ́ alhabaiku fi akhbari alimalaiki alhabaik alhabaik fi akhbari jama'a kulla almalaik جمع فيه كل الأحاديث الواردة في الملائكة وجزم بعدم صحة yani ridwan wa وكذلك malakul maut la yusbitu fihi shay'un annahu azra'i hmm? la yusbitu fihi shay'un annahu azra'i malakul maut kò sí ẹ̀rí kankan ó ti yé la da'ifan wala mawdu'an wípé malakul maut pé àsàrà ìlú ni orúkọ rẹ̀ ó ti yé sọ̀bẹ́lì kan bá bímọ ló bá sọmọ rẹ̀ ní azra'i sọmọ pariwo ó ti yé torí pé ẹni tẹ́ ìrùpọ̀ ń jẹ́bẹ̀ gan fi sókọ rẹ̀ nìyẹn ó ti yé tòmẹ́lì kan wá kó agbé mọ́lẹ́sì tó sọ ní àsàrà ìlú ọmọ ìyá afẹ́ tuntun bá ti mọ́lẹ́sì pé ó ní àsàrà ìlú ni òun ọ̀sọ́ ọ̀dà kí ló dé dé tó dà ó lè fi kọ̀rẹ́ẹ̀tì àwọn èèyàn yìí pé kì í ntẹ́ ntẹ́ rò pé ní àsàrà ìlú yẹn o kì í ṣe àsàrà yẹn jẹ́ ó ti yé tó àwọn àfa àmọ́ ṣe bẹ́ẹ̀ gbà mí ó ti yé mujammaun hmm, juwẹ́ríyà táwọn ìbá bí wọn máa ń sọ ọmọ obìnrin ní juwẹ́ríyà àyẹ̀kọ́ ni àwọn èèyàn máa ń sọ ọmọ obìnrin ní juwẹ́ríyà àyẹ̀kọ́ ni orúkọ tó dẹ̀ jẹ́ unisex name ni ló ti yé ìkan nínú àwọn rúwàtí wọn Bukhari juwẹ́ríyà bun asma òun ọkùnrin juwẹ́ríyà ló kọ rẹ̀ bàbá rẹ̀ asma ọmọbìnrin làwọn èèyàn sì máa ń sọ ní asma gbogbo àwọn àǹfààní téèyàn ó rí nìyẹn téèyàn bá jẹ́ tọ́líbù ilmi hadith wà khasatan ilmi rijal ẹ mọ̀ ọmọ àwọn orúkọ tó jẹ́ unisex name ẹ mọ̀ ọmọ àwọn orúkọ tó jẹ́ pé obìnrin ní ọmọ sọ bẹ́ẹ̀ wọ́n ìsọkùnrin bẹ́ẹ̀ ẹni tó bá sọ ọmọ rẹ̀ obìnrin bẹ́ẹ̀ fọwọ́ ṣáàb wọ́n ṣáàb láàyò kan ṣùbí masalan ayman ọmọkùnrin ní ayman ṣùgbọ́n kò sí tó mọ̀ náà yẹn láti sọmọbìnrin bẹ́ẹ̀ ṣùgbọ́n ọmọbìnrin wọ́n yìí sọmọbìnrin bẹ́ẹ̀ ṣùgbọ́n mi bá bí wípé al'asmahu látọ̀ alálìlá ìdàkọ́lá falàkìdà kẹ́ẹ̀t ìyẹn lè sọ ọmọbìnrin ní ayman ló ti ṣùgbọ́n a tún ní wípé ọmọkùnrin ni wọ́n máa ń pè ní ayman gbogbo àwọn tí sì ń jẹ́ ayman nínú yàní nínú àwọn sọ́làp ọkùnrin jẹ́ bẹ́ẹ̀ obìnrin jẹ́ bẹ́ẹ̀ so àwọn àáfàá máa ń ṣe nǹkan nígbà míì tẹ̀lé pé wọ́n máa wọ́n ṣe nǹkan yẹn sọ́dà káwọn yẹn lè mọ̀ wípé nǹkan yẹn ṣe kí ni o ó jáza so kátà láti gẹ̀ẹ́sì tíra yẹn kí ni àkókò rẹ̀ alhabaiku fi akhbari almalaik so imam suyuti àwọn ni wọ́n kọ tíra náà so kò rí lẹ̀ wípé ridwan ó ní kọ́sìnù àlìjọ náà fáìdà làkíyàwó jibril aleyhisselam kánà ajwada bilkhair tí a jibril tí ó bá bẹ anabi sallallahu alaihi wasallam tó bá bẹ wò àsìkò náà tó wájá àsìkò tí anabi sallallahu alaihi wasallam tí ó tún máa ń tọrẹ púpọ̀ قال باب من لم يدع قول الزور والعمل به في الصوم قال حدثنا آدم بن أبي إياس حدثنا ابن أبي ذئب قال حدثنا سعيد المقبوري عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ما لم يدع قول زور قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه wọ́n ní wọ́n yẹ̀dà àkọọ́lẹ̀ zoor ẹni tí ò bá fi ọ̀rọ̀ irọ́ tàbí ìjẹ́rìí èké tí ò bá fi sílẹ̀ àti ìmọ̀ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ nínú àwẹ̀ kí ni ẹ̀san rẹ̀ olùlàbàdà àfàwọ̀ adam bùnà abiyah arọ́wí alwahid li ali sudan adam bùn abiyah arọ́wí alwahid min ali sudan ìmáàmù buhari ò gba àdísì kankan látọ̀dọ̀ ará sudan àfi àfáà yìí nìkan adam bùn abiyah wọ́wọ́ sheikhul bukhari imam bukhari kò gba hadith kankan látọ̀dọ̀ àwọn ará Sudan ju ọ̀dọ̀ àfà yìí lọ Adam bun Abi Iyas tó bá ti kà márùn tó bá dákọ̀ lọ́dún pé èèyàn dúdú ni ó ti yé nípa ará Sudan حدثنا ابن أبي ذئب لقد رفع أبي ذئب حدثنا سعيد المقبوري سعيد المقبوري أرقى رجلان سعيد بن أبي سعيد الكيسان ولقب بالمقبوري لأنه يسكن بجنب المقبرة naam lẹ́anẹ́hu yẹ́skún bìjàmbìl makbara ó ti yé ẹgbẹ́ itẹ́ olólọ́kọ́ ilé tiẹ̀ sí limaza liyudakiro biha al-akhirah kó lè máa fi rántí ikú ó ti yé so wọ́n máa ń fún yẹn lákọ̀ látara nǹkan tí wọ́n bá rí i pé èèyàn mú níṣe tàbọ́n rí pé ó kọ́mọ̀ sí yàn Khalid al-Hazza Khalid al-Hazza ìkọ́nà àwọn ìjà lọ́mọ Bukhari ni Khalid al-Hazza Khalid al kí ló lọ́wọ́ pé ní al tó lọ́wọ́ fún lákọ̀ọ́ al-Hazza لأنه كان يكثر يكثر الجلوس مع الحذائين ó máa ń jókòó pẹ̀lú àwọn kọ́bla àwọn súnmẹ́kà àwọn tẹ́ máa ń bàtà ó máa pẹ́ lọ́dọ̀ wọn onáfi pè ní Khalid al-Hazza so wọ́n mú láti bẹ̀yẹn so àfáwà Sa'id ibn Sa'id al-Kisan al-mulaqab bí al-Maqburi látọ̀dọ̀ àfáwà Abu Hurairah qala Rasulullah sallallahu alaihi wasallam man lam yada qawla zuur ẹni tí ó bá fi ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ sọkúsọ èké tí ó bá fi sílẹ̀ wal amala tàbí kó fi ìmọ̀ ṣe níṣẹ́ kó fi sílẹ̀ falaisa lillahi hajatun fi an yada ta'amahu wa sharabahu kò sí àǹfààní kankan tí ọlọ́run bá lékè ọlá ó ṣe fún tọ̀hún pẹ̀lú wípé ó fi ìjẹ àti ìmú rẹ̀ lẹ̀ torí pé falaisa lillahi haja ọlọ́run ní haja aslan sí anything ọlọ́run ní bùkálà sí kankan ó ti yé so kò sí tọ́lọ́run bá lékè ọlá fẹ́ fi fífo oúnjẹ oúnjẹ tí ò jẹ àtomi tí ò mu kò sí tọ́lọ́run bá lékè ọlá fi ṣe yàní kò ní kankan tọ́lọ̀ ọba àlejò aláwọ̀sẹ̀ kí o tí ó fún ó ti yé torí pé asúná ọlọ́run kankan wàdẹ̀rí lùdáríkà kọ̀ olúhu wọ́wọ́lgani yóò ánilà àlẹ́mì ó ti yé ọlọ́run ọba àlejò ọlá ó rọrọ̀ kúrò ní gbogbo nǹkan tí ń bẹ nínú ayé àti ọ̀run gbogbo tọ́lọ̀ ọba àlejò ọlá dá ọlọ́run ọba àlejò إني صائم إذا شئتم إني صائم إذا شئتم إذا ش... إذا شتم نعم باب علي يقول إني صائم إذا شتم قال حدثنا إبراهيم بن موسى أخبرنا هشام بن يوسف الصنعاني عن ابن جريج قال أخبرني عطاف عن أبي صالح الزيات أنه سمع أبا هريرة رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم قال الله كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة وإذا كان يوم صوم عادكم فلا يرفص ولا يسقط فإن سابه أحد أو قاتله فليقول إني مرء صائم والذي نفسي محمد بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك للصائم فرحتان يفرهما إذا أفطر فرح وإذا لقي ربه فرح بصومه هذا فاوى هشام بن يوسف الصنعاني عن أبي جريج látọ̀dọ̀ àfáwà sọ́lẹ̀ zayat wọ́n ونعم àwọn gbọ́ta الله عليه وسلم sọ wípé ọlọ́run ọba àlìkọlá gbogbo iṣẹ́ tí ọmọ ànábì adáwọn bá ṣe pátá títí ẹni ìlàsíyà àfi àwẹ̀ fàyínnáhù lì èmi ọlọ́run bá ni mo ní wà á ní àjìdìbì èmi náà ni màá sì san ẹ̀san rẹ̀ ẹ̀san òun sì ní ọlọ́run ọ̀sọ́ ó ní wà á ní àjìdìbì ọ̀sọ́ náà èmi ni màá san ẹ̀san rẹ̀ ẹ̀san kí wàá ní so idmarul jaza min izamil amal idmar àlìjàzá min izomil amal kan fi ẹ̀sán ṣẹ́ pamọ́ lára pé iṣẹ́ yẹn tóbi náà hmm? ẹ wọ́n yẹ pé kan fi ẹ̀sán ìyà náà pamọ́ lára wípé yàyín ṣe kí ni o yàyín máa tóbi gan pé mo ti ń lọ o ti gbọ́ àbúrò rẹ kó nà wọ́n kó o ọlọ́run tí o tí mo bá wá dé ọlọ́run ṣàánú wa. sẹ́wọ̀n pé ìtumọ̀ a wípé yóò lè díẹ̀ so ó ní wàsíyáàmù júnà síyáàmù júnà gàgá ni àwẹ̀ jẹ́ àti àlàyé táwọn afá sọ nípa ní lẹ́ẹ̀kan wà ìdá na ya mú sọ́mi àdínkùn fàlà yẹ́rfó tí ẹnìkan bá ti ń gbàwẹ̀ ẹ má rọ̀ sọkúsọ ẹ má kébò sí ẹ má pariwo tí ò ahad tí ẹnikẹ́ni bá bú àwòkọ́ tálàhù fàlìyàkùl tàbó bá àjà fàlìyàkùl kì èmi ń gbààwẹ̀ alladhi nafsu muhammadin biyadihi mo fi ẹni tí ẹ̀mí muhammad ń bẹ lọ́wọ́ rẹ̀ búra àdìsí yìí níbí ó ṣe ìbáàtú sífàtú yẹ́dì fún ọlọ́run ọlọ́run ní ọwọ́ ó ṣe ìbáàtú sífàtú yẹ́dì má ṣe tàwí ìlú o ó ti yé ni o wọ́n ní ni وهذا تعويل باطل تعويل باطل تعويل الصفات لا يجوز إنما يجوز تفويض معاني الصفات alẹ́jẹ́ tẹ̀fúyè ó ti yẹ pé ìtumọ̀ rẹ̀ pàápàá rẹ̀ káfà wà dọ̀rẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu atala. ta'ala ṣùgbọ́n sifat so nínú ibi tí àkídà àṣàírọ̀ nínú ibi tó ti wọ́ òun ni ọ̀rọ̀ sifat ló ti yé àwọn òní ẹmọ́jà pè ní yádù tó lókè láti pè ní yádù in tó dá náà ní yádù so láti lọ mọ bọ́ sí àwọn mùsàbíà tí wọ́n ń fi ẹ̀dá wé tó ń fi ẹ̀dá wé adẹ́dà ṣùgbọ́n mọ́ kíkọ àwọn sálàfù lọ́la fi àjù òun náà ní pé kí ni o al-istiwa hu majhul wàlìmánu bihi wájib wàsùwàlù anihu bidà sòrí náà àdìsí agbẹ́yìn bẹ̀ wípé wọ́n ṣe ìsìbáàtù yẹ́dì fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ní gẹ́rì tàwíl láìsí tàwíl kankan ní nínú lẹ́kọ̀ọ́ ló kò fámi sọ ìmọ̀ àti àbọ̀ ìdọ̀lọ́ ìmọ̀ ìròyìn òórùn tí ń jáde láti ẹnu aláwẹ̀ àti sọ fún wa pé òórùn yẹn kì í ṣe òórùn tí ń jáde láti ẹnu òórùn tí ń jáde láti inú agbẹ̀dù nítorí pé ó ti pẹ́ tí èèyàn ti jẹ ọmọ ni lè sọ ìyìn fara àtàn àlẹ́sọ́lá sọ́lá ni ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ju tùràrí àlùmísìkì lọ adẹ̀sọ́ fún pé láàyè kọ́rọ́ bẹ́ẹ̀nà mísìkì hádà wàlẹ̀ ẹ̀lmísìkì lẹ́dí yàkúrújú mi dá mi ṣáàhìd alimisiki ẹ̀jẹ̀ tí ń kán lára ẹni tó kúrò jòjò ọlọ́mọdé kàmà tánàbí ni yàtúrù dámùhù mifkan wípé ẹ̀jẹ̀ rẹ̀ tí wọ́n ti kán lára yóò mọ̀ kán gà tí alimisiki bá ń ṣe kí ni ò ti ń kán ni sábàtà lè háza fọ̀dí látùhù wà sábàtà lè háza fọ̀dí látù wà láyé kọ́rọ̀ bẹ̀rẹ̀ náà hùwà mo pé háza hùwà torí tó bá fẹ́ ṣe mùkọ́rọ̀ náà làbúdà min dalil tamam làbúdà min dalil ولا دليل لصائم فرحتان يفرحهما ẹni tí ń dáwẹ̀ ó ní ìdùnnú méjì tí yóò mọ̀ jẹ́ tiẹ̀ ìdá aftara yafrah tó bá sínú ó sì kí ni o inú rí ó dùn wa idha laqiya rabbahu fariha bi sawmihi tó bá pàdé ọlọ́run ọba lọ́gbà alìkíyàmà pẹ̀lú tọ́lọ́run ọba alìkíyàmà bá fún lẹ́sàn-án iṣẹ́ inú rí ó dùn ó ti yé nínú àwẹ̀ oríṣiríṣi ìsọkúsọ lèyàn máa ń gbọ́ ní ẹjọ́ ìfẹ́ bá wọn tábà bá wọn tábà ọmọdún àwẹ̀ wá àti tí wọ́n ń ṣe nu rédíò yẹn gbogbo àwọn fáírọ̀sì tẹ́ bá gbọ́ tẹ́ bá ti gbọ́ tó takun tẹ́ mọ̀ ẹ mọ̀ bìrì àwọn àfà ó ti yé ẹ mọ̀ bìrì àwọn àfà àwọn àfà súnà tí wọ́n mọ ibi tí àràfí tó dorúkọ ó ti yé àti gbọ́dọ̀ nìkan turu inú rédíò tó ní lè sọ ìfaratàn pé lánàá bíi ní aláwẹ̀ ìbùnú méjì ní bẹ́ fún ìdùnnú àkọ́kọ́ tábẹ́jẹ sàárì lórílẹ̀ kejì tábẹ́ sínú sẹ́wọ̀n pé ọlọ́run làákàyè náà pé ah, àtúntí wá jẹ́ afẹ́jẹ báyìí pé ààkùn ah, pé ààkùn ah, ìtúnú abẹ́ sínú báyìí látàárọ̀ pé òun ti wọ̀ sí ò ti wọ̀ ní ó ti wọ̀ so wọ́n ní ara fi dojúrúmọ ní ó lọ́wọ́ so farahata nìyẹn ìtúnú kéèyàn sínú àti pípàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà onìkan tí wọ́n sọ ń bẹ̀yẹn ni báàbù sọ́mù ni man khafa ala nafsihi alẹ́ ọzọ́ọ̀bá osùbà ló wà bẹ́ẹ̀ osùbà hmm? ló wà nínú sàtọ̀dọ̀ tí naam naam alẹ́ ọzọ́ọ̀bá indet wàlẹ́ ọzọ́ọ̀bá una naam sábà <clears throat> ìjápọ̀ náà ní méjèèjì ó ti yé ìjápọ̀ náà قال حدثنا عبدان عن أبي حمزة عن العامش عن إبراهيم عن القمة قال بين أنا أمشي مع عبد الله رضي الله عنه أي عبد الله بن مسعود فقال كنا مع النبي صلى الله عليه وسلم فقال من استطاع الباهة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإن له وجاء àbáwọ̀ abdan abdan lakob ni orúkọ wọn gangan òun ni abdullahi ibn usman almarwazi kìí ṣe almuruzi o hmm, abdullahi ibn usman almarwazi kìí ṣe almuruzi kìí ṣe almaruzi almarwazi almarwazi wa kunyatuhu abu abdullah faluki babi abdan wọ́n á ṣe lákọ̀ọ́bù rẹ̀ ní abdan torí pé òun gẹ́gẹ́ fúnra rẹ̀ abdullahi ní orúkọ rẹ̀ sòkúnìyà rẹ̀ abu abdullah nígbà tó ti jẹ́ abdullah tíkúnìyà rẹ̀ ti wá jẹ́ abdullah abu abdullah wọ́n á sọ di abdan abudu méjì ó ti yé abdan ṣùgbọ́n orúkọ rẹ̀ gangan abdullahi ibn usman wa huwa min mashayikh al-imam el bukhari an abi hamza abu hamza yìí ah, orúkọ rẹ̀ gangan ni muhammad bin maimun muhammad ibn maimun wọ́n bèèrè lọ́wọ́ abdullahi bin mubarak wípé aljamaa tánàbí sálàsálà ń sọ nínú hadith yẹn wípé ma kana ala misli ma ana alayhi al-yawm wa ashabi fahuwa aljamaa àwọn abdullahi bin mubarak wípé man huwa aljamaa afa abdullahi mubarak ni abubakar wa umar wa usman wa ali àwọn ni wọ́n fún abdullahi mubarak lè sì pé a ah, ẹni tí àwọn tó dákọ̀ yìí ti kú abdullahi mubarak ó tún dákọ̀ àwọn tó tún tẹ̀lé wọn wọ́n ti kú ó tún dákọ̀ àwọn tẹ̀lé wọn ó tún dákọ̀ àwọn tó tẹ̀lé bó ṣe ń dákọ̀ àwọn tó tẹ̀lé wọn gà àwọn ilé ti kú àwọn ilé ti kú pé man huwa al jamaa ní jamaa lásìkò tá a afa abdullahi ibn mubarak ó ní wa huwa abu hamza muhammad bin maimun afa yìí tó jẹ́ kan náà àwọn ìjà alimọ́ bukhari orúkọ rẹ̀ gangan ni muhammad bin maimun kana salafiyan alaljada wa huwa aljamaa fi asrihi ló fi jẹ́ wípé ẹnìkan ṣoṣo ó lè jẹ́ kí ni o lè jẹ́ jamaa bàtà àfọ̀ olúgà à ń gbà yìí pé jọ̀mọ́ bẹ̀rẹ̀ látòrí méjì ó ti yé ṣùgbọ́n nínú tó rinlẹ̀ òun náà ni pé ẹnìkan lè jẹ́ jọ̀mọ́ so afa abdullahi bin baraki ó ní muhammad bin maimun fi hadha al-asr huwa al-jama'a yani huwa kana ala ma kana alayhi salafuna as-salih látọ̀dọ̀ afọ́wà amash látọ̀dọ̀ afọ́wà ibrahim ibrahim ń bí ibrahim an ibrahim an-nakha'i látọ̀dọ̀ àfọwà alkoma wọ́n ní àwọn lọ pẹ̀lú àfọ abdullahi ọmọ masoud abdullahi tí wọ́n ń sọ ń bẹ̀rẹ̀ abdullahi ibn masoud ni o but abdullahi nìkan náà kọ síbẹ̀ kẹ́kọ́ síbẹ̀ abdullahi ibn masoud faqal kunna ma'a nabi sallallahu alayhi wa sallam faqal man istata'a al-ba'ata falyatazawwaj wọ́n láwọn pẹ̀lú ànábì ànábì sallallahu alayhi wa sallam pé tọ̀ ẹnikẹ́ni tí ó bá ní kápá falyatazawwaj kó lọ níyàwó fàyínà hu àgbàgbò lè bẹ́sọ̀ torí pé tí èèyàn bá ṣèyàwó yìí máa jẹ́ kójú èèyàn sọ̀kalẹ̀ èèyàn rẹ̀ ju o wà á sọnù lè fárìj yóò sì jẹ́ kéèyàn ó yóò jẹ́ kéèyàn sọ abẹ́ èèyàn ńlá mi ẹ̀ ẹni tí ò bá ti wá lágbára fà léyìí bí sọ̀rọ̀ fàyínà àwùjá hàdá mọ́dá فعليه بصوم jama هذا وجه الشاهد للترجمة فعليه بالصوم فإن له وجاء كما دعوة تريد أعوى اليوم جاك يقول يسكن يقول راه قال باب قول النبي صلى الله عليه وسلم إذا رأيتم الهلال فصوموا وإذا رأيتموه فافطروا وقال الصلة وهو ابن الزفر عن عمار وهو, ابن ي... وهو عمار بن ياسر من صام يوم الشك فقد عصى أبا القاسم قال حدثنا عبد الله بن مسلمة والقعنبي قال حدثنا مالك وهو مالك بن عنس من دار الهجرة عن نافع عن عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم ذكر رمضان فقال لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه فإن غم عليكم فاقدروا له قال باب قول النبي صلى الله عليه وسلم إذا رأيتم الهلال فصوموا اقول لكم rí ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n yíra ara ìtumú fàtírù kẹ bá sì ti rí oṣù ṣàwáì náà ẹ túnú wàkọ́ọ́lá sílà ọwọ́ sílẹ̀tú ibn sufar an ammar man sọ́mọ ya mu shak fakọ̀dẹ̀ aṣọ wọ́n ní àdìsí bó tẹ̀ pé àdìsí mọ̀ aláàtú ṣùgbọ́n lahu hukm torí pé ìsìbátìlẹ̀ ìṣìyàn إثبات العصيان إيه إثبات العصيان تشريع إثبات العصيان إثبات العصيان تشريع والصحابي لا يشرع إثبات العصيان تشريع والصحابي لا يشرع وهو دليل رفض وهو دليل رفع إثبات العصيان تشريع والصحابي لا يشرع وهو دليل رفع وهو كتبتم إثبات العصيان إثبات العصيان تشريع والصحابي لا يشرع وهذا دليل رفع من صام يوم الشك ẹni kẹ́ni tó bá gbàwẹ̀ ní ọjọ́ yìí méjì fàkọ̀dẹ̀ aṣọ abalkọ́ọ̀sì ó ti ṣẹ anábíwá muhammad sallallahu alaihi wasallam sọ àǹfààní ní pé ìsìbátulẹ̀ ọ̀síàn kéèyàn ṣàfi kéèyàn ṣe ìfinilẹ̀ pé ẹ̀ṣẹ̀ ń bẹ níbi sàbẹ kankan ò sì lè mú òfin ẹ̀sìn wá ẹni tó lè mú òfin wá ọlọ́run tànàbíwá muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ló fà tó yẹ pé ibn qayyim jawziya àwọn sọ wípé ìgbà tọ́lọ́run bá àlíkọ́lá sọ wípé àti Allah wa àti rasul wa ulil amri minkum wọ́n ní ẹ̀rí yẹn wípé anabi sallallahu alayhi wa sallam anabi ní tó fi tábà ànábì ní ìsìnkú ọ lè wà nínú kùránì pé tí sòkòtò ẹmọ kọjá okó sẹ tó bá ti gbọ́ pàrọ̀ bí sọ tó dẹ̀ sọ̀hí tẹ̀sírí òní. ó ti yé wàhálà istinbat lahu hazuhun min alquwa jazakallahu khair istiqlaliyatu fi taba lirrasul sallallahu alayhi wa sallam istiqlaliyatu fi taba istiqlaliyatu fi taba inú kọ́ ìlú sọ bẹ́ẹ̀ aljawziya aleyhi rahmatulah. man sọ́ọ̀mà yàmù shak ẹni tó bá gbààwẹ̀ lọ́jọ́ rẹ̀ méjì yàmù shak afáwọn ahmad suleiman ayub al-misri wọ́n ní yàmù shak huwa yàmù falafin min sha'ban idha gumma al-hilal yàmù shak ó ní ọgbọ̀njọ́ sha'ban tí ẹ̀sùjò bá bo tó bá bo sánmà kì í ṣe yàmù tẹ́sà àwọn ìṣirò ló ti tí àwọn ìṣirò kò sí sáàpù kan bẹ́ẹ̀ àti mọ̀pọ̀ twenty nine so ẹ̀ ní retí oṣù rẹ̀ lọ́n twenty eight àbí ẹ̀kọ́ ni so yàrá musaq yẹn ọgbọ̀njọ́ ni tí ó mọ̀ kú sí ọjọ́ friday tí ó ń bọ̀ pẹ̀lú òǹkà tí àwa ń kà ní ní ọ̀dọ̀ wa níbí báyìí. قال حدثنا عبد الله بن مسلمة عبد الله بن مسلمة وهو الملقب بماذا القعنبي حدثنا مالك عن نافع عن عبد الله بن عمر رضي الله عنهم عنهما أن رسول الله صلى الله عليه وسلم ذكر رمضان فقال لا تصوموا hàtà tààrọ alhilal ẹ má gbààwẹ̀ títẹ fìrúṣù wàlá tuftiru hàtà tààrọ òhu ẹ sì gbúdọ̀ sínú títẹ fìrúṣù fàyìngún màálẹ́kùn fàkìdìrúlà tẹ́sùjò bá bọ́ sọ́mọ́ fàkìdìrúlà ẹ pè gbogbo ẹ̀ حديث دنبا يوصى يتما فقد رولا قال حدثنا عبد الله بن مسلمة وهو القعنبي قال حدثنا مالك عن عبد الله بن دينار عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال الشهر تسع وعشرون ليلة فلا تصوموا حتى تروه فإن جم عليكم فأكملوا العدة ثلاثين látọ̀dọ̀ àfáwà abúlé ọmọ umar kọ́lọ̀ kọ́ba ayọ́ nísà bá tọ́mọ ni anábì sọ́lá sọ́lá sọ wípé oṣù mọ́kàndínlọ́gbọ̀n ni fàlẹ́ àtàsùn mọ̀hátà tọ̀rọ̀ òhù ẹ má bẹ̀rẹ̀ àwẹ̀ tí tẹ́ fi rí i fàyíngómà àlékò bẹ́ẹ̀sù yóò bá bo sánmà tí ẹ̀ ń rí fa àtúnlẹ̀ rí dátà sàlàsì ẹ ka òǹkà tí ẹ ń káàbọ̀ bóyá òǹkà ramadan lẹ́ ń káàbọ̀ nígbà tẹ́ ń retí àti túnu tàbí òǹkà ṣàbán lẹ́ ń káàbọ̀ nígbà tẹ́ ń retí àti bẹ̀rẹ̀ ààwẹ̀ òun náà ni ìtumọ̀ fàkìdìrúlà. قال حدثنا الوليد قال حدثنا عبد الوليد وهو الطيالسي قال حدثنا شعبة وهو شعبة بن حجاج أبو بسطام إمام المحدثين عن جبلة بن السحيم قال سميت سميت ابن عمر رضي الله عنهما يقول قال النبي صلى الله عليه وسلم الشهر هكذا وهكذا وخانس الإبهام في ثالثة anabi ní oṣù báyìí ni o báyìí ni o báyìí ni o nígbà tó délẹ̀ kẹta anabi wa ṣe báyìí ìbò hàmù rẹ̀ báyìí ìka àtàǹpàkò ó ṣe báyìí tó túmọ̀ sí pé oṣù lè jẹ́ ọgbọ̀n tàbí kó jẹ́ mọ́kàndínní ọgbọ̀n. قال حدثنا آدم وهو آدم بن أبي إياس آدم بن أبي إياس الراوي الوحيد من من آل السودان وهو شيخ البخاري حدثنا شعبة وهو شعبة بن حجاج أبو بسطام إمام المحدثين حدثنا محمد بن زياد قال سمعت أبا هريرة يقول قال النبي صلى الله عليه وسلم أو قال قال أبو القاسم صوموا لرؤيته وافطروا لرؤيته فإن قبي عليكم فاكملوا عدة شعبان ثلاثين وأن يفوى أبو هريرة أن النبي صلى الله عليه وسلم صيقين صوموا لرؤيته إبا وتبات رشو وافطروا لرؤيته أستونوا تبات رشو فإن قبي عليكم تي أسجو بابو سما فاكملوا عدة شعبان ثلاثين إكا شعبان kó pé ọgbọ̀n àrúyà fi hadha alhadith rúyà àìníyà láhìsàbíyà rúyà tí wọ́n sọ ń bí rúyà àìníyà ni kì í ṣe fìsábí o kì í ṣe òǹkà o eh, rúyà àìníyà èyí tẹ́ fi tẹ́ fi ojú rí ẹ̀yìn ẹ̀rọ àti ẹ̀pá àfáà kan pé èèyàn lè lo awò telescope náà ni awò táwọn fi máa pé awò pàápàá jùlọ sheikh wa. Dr. Sarat gbadebọ̀rọ̀ jí àwọn níwà òfòpin náà wípé in tí ò bá sí ń bẹ̀ àwòyẹ náà ò lè fà á kò lè fà á súnmọ́ ní torí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ kó ṣe ni pé ẹ̀fẹ́ kó jẹ́ òun òun lè fa in tí ojú tí yín ò lè rí ó lè fà á so tí ò bá yọ gangan aslan àwòyẹ náà ò lè ṣe kí ni kò lè fà á wá. wàhálà ìsìnbá láhùn hazuhu minal kúwà hafizahulwa. قال حدثنا أبو عاصم وهو الضحاك بن مخلد عن ابن جريج وهو عبد الملك بن عبد العزيز عن يايا بن عبد الله بن صيفي عن إكرمة بن عبد الرحمن عن أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم آل من نسائه شهرا فلما مضى 29 يوما غدا أو راح فقيل له إنك حلفت أن لا تدخل شهرا فقال إن الشهر يكون تسعة تسعة وعشرين يوما wọ́n ní anábíwá muhammad sallallahu alaihi wasallam tọ́dọ̀ afáwà ikrima wọ́n ní àwọn salama wọ́n ní anábíwá muhammad sallallahu alaihi wasallam pé anábì ó sọ pé òun ní súnmọ́ àwọn ìyàwó òun fún odidi oṣù kan gbáko nígbà tí wàá pé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n tánàbí ṣe ìbúra yìí anábì bá wọlé tọ̀ wọ́n làwọn obìnrin bá sọ pé ah innaka halafta allah tadkhula shahran tẹ́bí ó sọ wípé oṣù kan lòfin ní wọlé tìwá ní ìrẹ́ anábì fakọ́ anábì wá sọ pé inna shahra yakunu tis'atan wa ishirina yawman oṣù eléyìí twenty nine oṣù eléyìí oṣù tí mo sọ wípé mi ní wọlé tì yìí kò pé thirty twenty nine قال حدثنا عبد العزيز بن عبد الله قال حدثنا سليمان بن بلال عن حميد عن انس رضي الله عنه قال على رسول الله صلى الله عليه وسلم من نسائه وكانت انفكت رجله فأقام في مشربه فأقام في مشروبة فقام في مشروبة تسعا وعشرين ليلة ثم نزل فقالوا يا رسول الله عليك شهرا فقال إن الشهر يكون تسعا وعشرين نفس الحديث wọ́n ní ilé ìrìwáyà látọ̀dọ̀ àfáwà anas anábíwá muhammad sallallahu alaihi wasallam anábí sọ wípé òun ní súnmọ́ ìyàwó òun fún ìdí oṣù kan wàkánà ìfàkàtì ríjìlùhù anábí bá pààrọ̀ àyè fàkọ́mọ̀ sí mọ́ṣúrúbà tí ń tí sáwọn ìṣèlú náà láyé la ànábì bá dúró sí ibi títí mọ́ ibi títí mọ́ àwọn lárúbá tó bá kọ́lé wọ́n máa ń kọ́ ilé ìgbafẹ́ tí wọ́n ti bíi bíi mímí kí náà ń pè bíi bíi mọ́tíá kékeré tí wọ́n á bí abẹ́ àti bàbà kan wọ́n máa gbatẹ́gùn bẹ́ẹ̀ yẹn lè máa mu tí ìgbóná máa mu ṣáàyù wọn gbé ṣáàyù wa ẹ̀mọ jáde ẹ̀ sunsun kankan mọ́ sọ́nà sunsun mọ́ so bẹ̀rẹ̀ àmì sọ́là sọ́là ibẹ̀ ló dó sí tóun náà tó lè níbi yàrá kékeré kan tọ́kẹ́tẹ́ bá jáde nínú yàrá yẹn náà ẹ bọ̀ sí iwájú ta mọ́ṣúrúbà yẹn anábì ló twenty nine days níbẹ̀ nígbà tó di <clears throat> twenty nine days tó pé anábì sálà sálà anábì wọlé ti àwọn ìyàwó rẹ̀ wọ́n sọ wípé oṣù kan ló sọ pé òfin ní wọlé tiwa faqala inna shara yakunu fisan wa ishirin oṣù eléyìí tá a wà ń bẹ̀ yìí o twenty nine ni òun ló jẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àbàṣọ́ ọ̀tá láàpù tó bá di ọ̀la kí á tètè dé bisimilayi ta'ala a láǹfààní láti tẹ̀síwájú ní agbọ́nrin báb ṣáàrọ̀ ìdín láyánkusọ́n báb ṣáàrọ̀ ìdín láyánkusọ́n hadithu láti kàyẹn 21 inú 21 ta kàlẹ́ ní kò sí solafiyat kankan bẹ́ẹ̀ so inú kìtàbù sọm sùlàsì àti mílò lásọ fún akówà mbẹ o méjì sùlàsì alkhamis wà sùlàsì asadis ló ti yé ṣùgbọ́n ní twenty one ta kà lẹ́yìn kò sí sùlàsì àti kankan bẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run lọ́la àgbànú sùlàsì alkhamis fi sahih bukhari àgbà inú rẹ̀ kọjá akólukọ́lé hadha astaghfirullah wa lakum subhanaka allahumma hamdik ashhadu